know it. عليه وسلم gẹ́gẹ́ bíi náà ní pé kí wọ́n máa para change. ọba nìkẹ́ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó sọ wípé wàyí ti kọ́ ọlá Musa lẹ́kọ́ mi hí nígbà tá a nẹ́bi Musa ti ń sọ fún àwọn ọjọ́ rẹ̀ ó ní ya kọ́ omi mọ̀pẹ́ yín jọ mí ìnàkùn lọ́lámùtún àrùn fúsàkùn ẹ ti ṣàbòsí fúnra yín pété káàdì kó mọ́lẹ̀ ẹ̀yìn jìlá pẹ̀lú bẹ́ẹ̀ ti lọ mú ọmọ màálù tẹ́ ń lọ sí i afáwa alhassan al-basri wọn ní ọlọ́run ọba sọ̀rọ̀ yìí pété ànábì musa kó fi àwọn ọjọ́ rẹ̀ hina wà fà fi kòlóbì efi sani àyíbáda ti himọlẹ ẹjẹlá nígbà tó di wípé ó dé sí wọn lẹ́nu ìmáàsìn ọmọ màálù ìmáàsìn ọmọ màálù tọ́wá sí wọn lẹ́mìí tọ́lọ́run ti wá padà sọ pé ọ̀la mọ́ sókè sọ fi àìdí ìhìmú ọ̀rọ̀ àwọn àtẹ̀hún kọ́dé dọ́lù. ọ̀la sókè sókè sọ fi àìdí ìhìmú ọ̀rọ̀ àwọn àtẹ̀hún kọ́dé dọ́lù. قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا tọ́ ọlọ́run ní lámọ́ sòkè tó fi àìdí yìí gbà di pé nǹkan yẹn wọ́n padà ṣubú sí wọn lọ́wọ́ wọ́n wá rí pé àwọn máa ti sìn lẹ́ńdò lọ. wọ́n wá sọ wípé làá ìlàmì rahamna rabbuna tẹ́lẹ̀ dà wọ́n ọba sì kẹ́ wa wọ́n yẹ kẹfẹ́ lànà tí ó sì forí jì wá. wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ hina yaqulu Musa nígbà tá a nẹ́bi Musa ń sọ wípé ya qaumi. ẹ̀yin ìjọ mi ẹ ti ṣàbòsí fúnra yín ẹ ṣàbòsí fẹ́mi ara yín. ẹ ti bọ̀rọ̀ ayín sí pẹ̀lú mímú ọmọ màálù láti máa lọ sí abul aliya nínú àwọn afọ onídàbíyàrò àti àfáwà sa'id ibn jubair àti rubai ibn anas wọn là nàbì musa sọ yìí pé. torí bẹ́ẹ̀ ẹ ronú pìwàdà lọ sọ́dọ̀ báárí ìkún ìtumọ̀ rẹ̀ ní pé káálíkì ìkún ẹ ronú pìwàdà ẹ bá lọ sọ́dọ̀ ẹni tó dáa yìí wọ́n ní gbọ́dọ̀ ń bá rí ìgún oúnjẹ tẹ̀m̀bé ìtanijí aláìzọ́mì ìjọ́rùmì ìhìn lórí títóbi bẹ́sẹ̀ wọn ti tó ayé ìtumọ̀ sí mẹ́mẹ́ wá yẹn ìtumọ̀ sí mẹ́mẹ́ ni pé fọ̀túbù ilẹ̀ lẹ́bí kàlákọ̀ọ́kọ́ ẹ̀yà tètè ronú kíwàdà lọ́sọ́dọ̀ ẹni tó dá yín nítorí pé kọ́dé àbátúmọ̀ àwòwọ́ báyọ̀ ẹ ti sin nǹkan mi pẹ̀lú ẹ̀. afáwa nẹ̀sà iyù ọgbẹ́ gbà wá bẹ́ẹ̀ àti Ibn Jarir àti Ibn Abi Hatim látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma. wọ́n lọ́nà wọn bá àlekè ọlá yìí pé inna tawbata ìhun tó máa jẹ́ ìgbà ìpè àwọn ọmọ Israẹli ọ̀hún náà ni àdìyẹ́kùtùlà kúlà wá èdè mímún mọ̀lákìyà mi wá lédè wọ̀ wálẹ̀. kẹ́ni kọ̀ọ̀kan nu wọ́n máa pa gbogbo ẹni wọ́n bá ti pàdé bóyá bàbá rẹ̀ lọ́pàdé ni àbọ́mọ kó máa pa. ọ̀yẹ̀kùlà obì sáyẹ̀ tí ó bá wá pa ìdá ni kó fi pa. ọ̀wá gbọ́dọ̀ kíá ọ̀gbọ́dọ̀ bìkítà tó ìta ló ń pa láàyè yẹn wọn ni fataba ulaika alladina kanu khafiya ala musa àwọn ẹni tó faramọ́ fún musa àti harun ọlọ́run gbà pé wọn. wọ́n wá sí nǹkan tí ọlọ́run ọba sùhánù tálá pa wọ́n láṣẹ látàkùn ànẹ́bí musa alayhi salam. ọ̀gáfàrọ̀ Allahu lil qatil wal maqtul. ọlọ́run wá padà forí di ẹni tó pààyàn àtẹni tí wọ́n pa. Ibn Jarir Tabari lákòtò Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọn là nẹbi Musa sọ fáwọn ọjọ́ rẹ̀ pé fọtúbù ila bari'ikum ẹrù olúfiwàdà lọsọdọ ẹlẹdàá yín fakótóló anfusakum ẹ máa para yín o ìpara yín yẹn zalikum khairun lakum ìyẹn gan ló lóore fún yín jùlọ ìdàbàárí ìkún bọ́tàbà àlẹ́ ikún lọ́dọ̀ ẹni tọ́já dẹ́dà yín iní òbí wa gbàgbẹ́ yín ìnáwó kó wa sàwọ́ àbúrò yín ọlọ́run ọba adẹ́dà yẹn ọba tí máa ń gba ìpè yẹn ni títí máa ń kẹ́yìn. wọ́n lànà bí musa alẹ́ sọlá tó tẹ̀lé gẹ́gẹ́ bí abdullahi ibn abbas rọ́ọ̀dì ọlọ́ọ̀tà lánàá kó máa fi sọ ọ̀pọ̀ àwọn ọ̀jọ́ rẹ̀ láṣẹ pẹ̀lú àṣẹ ẹlẹ́dàá rẹ̀ kí làṣẹ náà. òun náà ní pé kí wọ́n máa para wọn ẹ̀rí. wọ́n wá fún àwọn ẹni tí ti gédéǹgbé màálù àwọn tó ti ọmọ màálù yẹn wọ́n fún àwọn yẹn ní rògbé káwọn jókòó lẹ̀. wọ́n fọ́mọ̀ lẹ́sí náà lámúyá kò kú alàlẹ́ ìjìlì àwọn ẹni táwọn wá bá wọn ti ògédéǹgbé màálù káwọn dìde dúró. fàákà tó lè kà káwọn tó dìde dúró yẹ kí mú àdá wọn má àtọ̀ ọba ti fọ́ mùsọ́lù máa tún ṣẹ̀lẹ̀ ìdá kíkí pààyẹ́ tó wá lè rọrùn sẹ́wọ̀n pàánù lè máa ṣe yẹn kíkí à kíkì sí bàbá òun lòún fẹ́ pa yìí ṣé kì í sọ ọmọ òun lòún fẹ́ pa yìí àánú lè gbé yẹn tí ìbá sẹ́ni tó ti sọ iṣẹ́ ìpànìyàn tó ti sọ di ojúṣẹ́ kódà àti pẹ́rẹ́gẹ́ máa lé lára ẹlòmíì kátó sọ pé yẹn àtọ̀ tó ń gbólùmọ̀ tó ń ṣẹ̀lẹ̀ ìdá ọlọ́run á ní kókùn tó lágbára kó wáyé sí wọn ọjà àlàyé tolo bá àwọn bá àwọn apá kan wọn bá bẹ̀rẹ̀ sí ní para wọn gba wọn para wọn lójú ẹ ìjàlá ti zolmẹ fókùnkùn yẹn ti kúrò nìyẹn ọkọdìjàlá o ansabi ẹyinna alifakọtìlì ilẹ̀ ọmọ wáyé báyìí seventy thousand ni wọ́n ti pa láwọn tó ti kú gbogbo ẹni tí wọ́n pa nù wọn ká náà ti làwọn táwọn bá òun ló ti wá foríjì Ọlọ́run ọ̀kúnlẹ̀ máa bá kí yàká náà ti láhùn sáwùbà ẹni ó kùn náà ti ráàbù ní jẹ́ ọlọ́run ẹ̀rí fọlọ́run sànú àwa ẹgbẹ́ ní ẹ̀ bá ṣẹbọ ṣẹbọ náà ni ń dá sọ fún náà ni wọ́n ṣe kí ni ọ wọ́n tún bá lórí ẹ̀fọ́ máa ṣe mọ́ ọba dẹ̀ síná ọba tuntun bá ọlọ́run ti gbà á lẹ́rú wọ́n dàbí yẹn bá lo àádọ́rin ọdún láyé ọkọ̀ọ̀la tí ó fi láyé tó ṣe pé kìkì dẹ́ ẹbọ ló fi sí ọ́dẹ̀kọ̀ọ̀la ọba ọlọ́run ti dẹni ọlọ́run náà ni ọlọ́run àgbà lẹ́rú gbẹgbẹ àárín nǹkan tá a fẹ́ yí pẹ̀lú ẹni tó wí la ilaha illallah tó wí kẹ́yìn ayé àgbàgbọ́ ti ráforí jẹ ọlọ́run náà ẹ wà fáwọn Usama bin Zaid radiyallahu ta'ala anhuma nígbà táwọn sọ̀tàlá ń tán yẹn wọ́n lọ síbi wáàrí kan wọ́n wá lọ sójú ogun yẹn arákùnrin kan bẹ tó bá ti wò sùn báyìí a máa lọ yọ àwọn mùsùlùmí pa a máa lọ yọ wọn pa afáwa Osama bin Zaid radiyallahu anhuma wọn wá ti sọ pé ọ̀gbẹ́ni tí máa wà ń yọ yẹn pa ni wọn ti ṣàkíyèsí ibo ni wọn ó ṣe rí àwọn ẹ̀ máa lọ ká mú nígbà tí ò ní fura ìyẹn rí wọn báyìí mo ti sọ pé la ilaha illallah nìyẹn àwọn àwòrán ẹ̀ẹ́ la lónìí kò sí wọn jọ ọ wọn bá pa. wọn wá padà dọdọ anabi sallallahu alaihi wasallam wọn bẹ̀rẹ̀ sí ní jábọ ohun tí wọn bá bọ nínú sàárì ìyá yẹn wọn á ń sọ̀rọ̀ débẹ̀ pé tí ọkùnrin kẹ máa wà ń àwọn mùsùlùmí pa ọwọ́ mi padà bá la ilaha ló sì mọjọ títí bọbọ mo tó jíjẹ ni òjíjẹ pọnjú ó lọ pa ilaha ó lọ jíjẹ pípé mọ́gà àtẹ̀kọ́ lòlẹ̀ láìláha ìlọ́lá kí lọ́ọ́ bẹ́ẹ̀ sọ fún láìláha ìlọ́lá tó bá jọ́ mi dàlẹ́ fìyàmù wọ́n ní àwọn òwì kóhun má fi pa ni ẹ̀yin ọlọ́run béèrè pé ṣé ọlágbáyà rẹ̀ wo ni tó fi mọ̀ wípé wí nítorí kí kófì lè má kú wọ́n sọ̀rọ̀ ló fi wí ẹ̀rí pọ́lọ́ ń sanà àwọn kéèyàn fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ó fọ̀ lásán dẹ́sì máa jáde láyé ó ti gbà fọ́lọ́run ni ó ti parí rẹ̀ ẹ̀wọ̀n àbùtọ́lì tọ́ba yìí kọ́lọ̀ wí gbólóhùn la ilaha illallah bá níbi ti sọ fún jọ́yẹ̀ sallallahu alayhi wa sallam tọ́sọ̀ fún yìí pé kẹ́lìmẹ́tàn kó la ilaha illallah táyì gbólóhùn la ilaha illallah kẹ́lìmẹ́tàn uhajjuka biha indallah tọ́ba ti wí gbólóhùn yẹn ní sì jẹ́rìí pé wọn náà wà mẹ́rin tó gbà fọlọ́hún Ah, àbúláhàm àwọn mẹlẹgbẹrẹ kan sọ fún pé tòṣe wàhálà ọ̀pá ẹ̀sìn ti àbí ẹ̀sìn àwọn bàbá wa tọ́lẹ̀ bàbá ńlá bàbá wa tó máa pàṣẹ ni ní ẹ̀ náà ti bójú wò wọ́n nìyẹn ọ̀hún àwọn ànẹ́bí sallallahu alayhi wa sallam ọ̀hún ni láà ala millati abdil muttalib ìnílẹ̀wé la ilaha illallah tó ní wíyẹn orí ìlànà ẹ̀sìn àwọn àdùlùmùsọ́lì yẹn náà lòun máa kú tí wọ́n bá sì jáde láyé bẹ́ẹ̀. tọ́ba wíńjọ yẹn kọ̀ bá dẹ̀ kọ́ lọ́hùn nípa. àwọn òbólú oníṣìyẹn nítorí pé pípọ̀ ẹlẹ́bọ náà lọ́pọ̀ láàrin wọn. wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà lórí wípé aláìmọ̀kẹ́ yẹn bí àgbà ọkùnrin oníjẹ̀gbọ́n tó ń dé àmírù jẹ́ ìṣẹ̀lẹ̀ káfírí tí ó sì kèfèrí náà ni ọ̀sọ́gbọ̀n kẹta dà sí ọ̀rọ̀ kó nẹ́bí ìyẹn kọ́rọ̀ ìyẹn kọ́rọ̀ mo yẹ kọ́lẹ̀ tí wàá nùmọ̀ dáyé táwọn máa ń kà pé àrọ́ mu alànẹ́rì kọ́lébùn ahàbáwò àrọ̀ mu alànẹ́rì kọ́lébùn ahàbáwò ẹni ọba nífẹ̀ẹ́ ànẹ́bí bí ọba gba tiẹ̀ yọ̀wọ̀ náà àbútọ́líbù nífẹ̀ẹ́ ànẹ́bí kò gba tiẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní kódà tí ì àtòkè ní àtìsálẹ̀ náà ìwọ lọ́wọ́ adáfẹ́ ọdún ìtọ́ dánú rẹ̀ náà ẹ̀rí tó kíní yẹn làwọn máa ń lọ dàpọ̀ mọ́ra wọn ẹni ọba súnmọ́ àti kòsẹ́lá tọ́ba gbà fún ni tí ọba ti gbà fún ayọ̀kọ́ ti nífẹ̀ẹ́ tó kò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹni tó lọ bí anabi sọlọ́lọ́ àdìsọ́lá pé ń bọ́ ní bàbá wọn ni à bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ nínú ọ̀rẹ́ ọba àti ẹ̀dẹ̀ ńkọ́ àmọ̀bọ́yá nẹ́ẹ̀nì lọ kára bàbá àti ẹ̀dẹ̀ ńkọ́ ìdíjọ́ lọ́dẹ àbí bàbá mi àti bàbá rẹ ńkọ́ wà nù kíni ọ wà nù náà torí pé wọn gbà fà wọn gbà fà kéde sí pé ọ̀sẹ̀ sìn kẹ́ńtà nígbà yẹn lóòótọ́ àlàfo wà anabi tó ti lọ bẹ̀ tí ẹ̀sìn ẹ̀dẹ́sì wá ń ta anabi Muhammad sallallahu alaihi Waraqa ibn na lidhalika tanassara fil jahiliyya ìtumọ̀ rẹ̀ ní pé nígbà táwọn èèyàn ń bọ́gí bọ̀pẹ̀ tanassara òun tẹ̀sí kọ́ wá ń tà ẹ̀yìn kan ròyìn Waraqa ibi ìyẹn gbà fọlọ́hún tiẹ̀ ka yaktubu al-kitaba yani al-injil bil ibraniyya ìmọ̀ nǹkan báyìbùlù ń tiẹ̀ gbẹ̀lédè ebéru obìnrin yóò ní ọyá ìmọ̀ akáwé lé ìlà òjẹ́ náà jẹ́ kí ló sì dé mọ́lẹ́bí mi nìyẹn ọ̀. nígbà àwọn òtí gbà kò sí wọn jọ nínú dáadáa tọ́lọ̀ ń ṣe fáwa nìyẹn tí yẹn bá ti wà pálapàla tó bá ti pàṣẹ lára lọ́n tẹ̀ sí ìgbà lẹ́rú náà nìyẹn. òtí gbà kí ọyẹ máa para yín òtí bẹ́ẹ̀. kódà bó ṣẹ bọ tọ́wọ́ sọ pé òun ò ṣe é mọ́ báyìí ọlọ́run ti gbà lẹ́rú wọ́n ti wá yìí pé má jẹ̀mú tútú bá wọ́n bá yìí pé láàrin wa sí ọlọ́run ní mẹ́ta náà kí yẹn sábà mọ̀ lórí ohun tó ti ṣe ó dẹ̀ sí wọ́n bí ẹsẹ̀ kí yẹn tún lẹ́mi kó wọ́n ní padà bẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó wá yìí pé láàrin ìyẹn lèyẹn dẹ́sẹ̀ sí èèyàn ẹgbẹ́ rẹ̀ ìyẹn máa fi kẹ́rin kún un náà ní rọ́dùn mọ́ bọ́ọ̀lì àbòsí ọlábòsí tó wà lọ́wọ́ yẹn kí yẹn dá padà tí yẹn bá dẹ̀ ìjìyà wọn òun náà ti fi kúfòrò ìjìyà ìjìyà wọn òun náà ní kíni o wọn máa para wọn òun lọ́lọ́run máa fi forí jì ẹ lọ́lọ́run fi máa forí jì wọn ọlọ́run tó wá fẹ́ sọ fún wa ike eléyẹn wọ́n sì yẹn tán wọ́n tún bẹ̀rẹ̀ omi o ọlọ́run ní tọ́lábù kìyàrí ìmúró ọ̀yàtàláhì wá ìmọ̀ tàtúhùn wá ìhìyà òhùn ní wọ́n ti tún ní ẹ̀rẹ̀ka pé àbí kára pé tọ́lábù kìyàrí yìí àwọn ẹni ẹ̀sà nù wọn kan wọ́n bá tún sọ wípé wàyí o àwọn fẹ́ rí ọlọ́run ní báyìí pé àwọn fẹ́ rọ́ ọlọ́run bọ́lọ́run ti pa wọ́n sànẹ́bí Musa àti sọláàtù sẹlẹ̀ wàhálà nàbí yìí nà sànẹ́bí Musa tí wọ́n dárò lórí ẹ̀ wọn banújẹ́ lórí ẹgbẹ́ a ah, a ah, wọn lọhùn tọba fẹẹ pè mí àti wọn tẹ́lẹ̀ ó lè pa wá kó tó di pa wá fi ta wá yìí kó tó di pa déwájú ẹ pa wá gba ọ̀rọ̀ rẹ̀ yìí yóò di wàhálà àwọn kìíní yọ ọ̀rọ̀ yóò yé wọn Ọlọ́run tó wá yí wọn padà Ọlọ́run ọba àlekè ọlátún wa fẹẹ sọ fáwọn ọmọ Israel ike àníṣe ẹrántí dẹrẹ àmì tí mo ṣe fún yín o nígbà tí mo fa yín. gbadẹ́sọ pé efe rí ọlọrun ní fètètè lójúkọ lójú lè rí ẹgbẹ́ yín bẹ́ẹ̀ ò lè rí mo pa yín tí mo tún wá padà jí yín padà ni máa fi ṣe ọlọ́run ní wàyí lẹ́kọ̀ọ́ tó yá musa lánà òmìnira lága hádà nírọ̀ lọ́ fa àkàtà tí kò sọ tó ń dúró. ọlọ́run ọba àlekè ọlá wa ń fún wa níròyìn pé ẹ rántí ìdẹ̀ra mi tí mo ṣe fún yín nípa bí mo ṣe gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ kú nígbà tẹ́ ń bí mi léèrè pé ẹ fẹ́ rí mi ẹ fẹ́ rí mi ọlọ́run ọba ní ojú kó lójú tẹ̀ lágbára àti rí mi bẹ́ẹ̀ báyìí ní ibùdó jùrẹ́ẹ̀j ni wọ́n ti sọ pé Abdullahi ibùdó Abbas sọ ń bí àyà yìí pé wàyí kò tún ya Musa nígbà tẹ́ sọ pé ìrẹ́ Musa lánàá mí nà ẹ̀ àní nígbàgbọ́ fún ẹ àní fìgbàgbọ́ wa fún ọ bóyá ń ṣe ọlọ́run ọba ní ọ àti anẹ́rọ̀ lọ àjà rọ̀ táàkiri ọlọ́run ọba lójú kò lójú báyìí àlàáníyà táàrí ọlọ́run ọba ní gbangba àì àtà nẹ̀rọ̀ lọ́hà títí táàkiri ọlọ́run ọba ọrùwàtú bùnú rùwáyìm ó ní táàkiri ọlọ́run ọba àkàtà tí kò mọ̀ sọ́ ikọ̀ ọlọ́run wá fi sọ́ọ́ìkọ̀ ìparun ó fi gba yín mú wà antum tanzurun ìtumọ̀ rẹ̀ ni wípé sọ̀ọ́ìkọ̀ bá gbòhùn wà bá tún yẹn zòrò. subhanallah tẹmọ tó bá jẹ ẹsẹ mẹ kódà wọn lè jiyàn rẹ pé kò sí kẹkẹ ọ̀rọ̀ ni ò yé rárá tọ́ba yẹn pé ẹ̀ẹ̀kan náà gbogbo wọn kú tọ́lọ́ gan ají wọn lẹ́ẹ̀kan náà níbi tí wọ́n lágídí tí wọ́n lédè wọ́n lè sọ fún wọn ní ò kò sí kankan tó ṣẹlẹ̀ kí àwọn tó gbé lẹ́ẹ̀kan àwọn sì dájú sáyé padà hànàlá wọ́n ní àyà yẹn sọ wípé àkàdá tí kò mú sọ ẹ̀yìn kọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ gbọ́ngbọ́n ẹnìkọ̀ọ̀kan yín kú lójú ara wọn ìgbà tí ìparun yẹn dé eléyìí kú tiẹ̀ tọ̀hún kú tiẹ̀ bí gbogbo wọn ti kú lẹ́yìn ọkọ̀ ọ̀kan nìyẹn tí wọ́n fi pé sẹ́wọ́ntì ẹ̀wọ̀n tiẹ̀ ní sẹ́wọ́ntì tún làwọn eléyìí àwọn tó fẹ́ rí ọlọ́run yẹn àwọn ẹni ẹ̀sán làwọn sẹ́wọ́ntì wọ́n fà wọ́n tàbí ayé náà ni wọ́n pè wọ́n wọ́n wá ń wulẹ̀ owóró kọ̀ọ̀kan tí gbogbo ṣẹ́ ń tìlú kúrẹ́. ẹ̀wọ̀n pé ọkọjá paṣọ paṣọ mo rí ọba ìdánfọ̀rùn lọ́lẹ̀ ní ẹ̀rọ èmi náà rí lágbájá báyìí. àkàdá ti kó mọ̀ sọ́ọ́yìn kọ̀ ìparun wa mú yín wà á mú sẹ́ńdò lónà tí kálukú ń wúra wọn. sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ náà lọ sí àwọn asáàbò ìfẹ́ àwọn ìjọ aburaha ọba ethiopia tó fi bínú tó wọ tọrẹsìn kiri ó làwọn ń ṣe lọ́dọ̀ wọn ìkànnà ọlọ́wọ́ wa bẹ́ẹ̀ wá mú ọwọ́ ọ̀dọ̀ tí ó fi jí pè ní kò láyé òun nílé ìjọsìn tiwọn wá tí yìí. bó ṣe wọ̀ ọ́ la nìyẹn ee ọ̀dà ọ̀ mo tó wọn ó sì ṣe wa ilé yín sẹ́yìn náà máa ń pọ́nlé yẹn yín sì lọ wò báyìí. bí abúráhà ti gbéra láti habasha níjọ yẹn nìyẹn ó lè rìn lógun lọ ẹ̀rí pàrọ̀ ẹni yẹn ń dọ́là ó gé rìn lọ. ẹ̀sìn mọ̀ pé bí yẹn bá fẹ́ lọ ṣe ìgárọ̀ wọ́n pe kíní kan ní ìgárọ̀ ìgárọ̀ ní ìlọ́dógunjà yẹn lójijì tẹ́niyàn mọ̀ pé yẹn ń bọ̀ ìgbà tí yẹn bá wọ̀ lú yẹn ọyẹ tí wọ́n mọ̀ pé yẹn wọ̀ lù irú ẹni máa ń tẹlẹ̀ fáwọn ẹni tí wọ́n máa ń kó nǹkan wá láti ilẹ̀ òkèèrè bá a máa pẹ́ra máa pẹ́ra àwọn onífàyàwọ́ àwọn tó máa ń kó àwọn nǹkan wá láti ilẹ̀ òkèèrè báyà ó kó mílíkì wá àbí nǹkan kan tí wọ́n bá fẹ́ wọ̀ lú báyìí tìbẹ̀rù tìbẹ̀rù ni bí ariwo wọn lè máa lu agolo gbogbo ọmọ ahó gbogbo ọmọ adú gbogbo gbogbo ọmọ adarú ìyẹn wá wò yìí pé ṣé kinní kan balógun wọn àfi dà halẹ̀ kọ ọ̀rọ̀ àbí kí wọn máa ń rí ní ọmọ kinní òwe tẹ máa pa ọba ọba tó dìde gbogbo àwọn ẹran tó bá oko à ebi tí wọn mọ pé a fẹ́ wọ la fẹ́ lọ sí ẹrú òbí kọ́kọ́ máa bà àwọn èèyàn lẹ́nu èrò rẹ̀ ni wípé àwọn tó wà ń lò nígbà kún wọn wá wó káàbà wọn wá padà di wípé wọn rẹ ní sí pálásẹ ní kọ wá fáwọn fẹẹ ríra pálásẹ ní ọlọdẹ lọọ bá ní bàbá àwọn anẹsọsọlá bàbá àwọn àgbà ní abdulmọ kọlì àwọn ayọjú sí pé tọ àwọn ẹranko kó lòun ní kóun bá wa wọn ní à ẹranko àní wọn fẹẹ wá wó káàbà ẹ wọn ní ìdí káàbà lọ fẹẹ wá wó torí ẹran ẹnì mi lálàsẹ̀ ìlú àwọn èèyàn máa béèrè fẹ́ràn àwọn sọ̀rọ̀ ṣùgbọ́n káàbà yẹn wọ́n sì ń wò ní pé ìnẹ̀lẹ̀ bẹ́yì ti rọ́bán yàmì mọ̀ ń wò pé ilé ni ọ̀dá wà lásán ọlẹ́lẹ́dà kan ti ń sọ tó ẹran èyí lọ́kàn mi torí mi ní mójútó lù kálukó sì máa wá lọ́dún ló sì pé wọ́n kẹ́rẹ́ wa ọba ẹ̀rí gẹ́gẹ́ ṣe sí ni ṣùgbọ́n ẹni tó ní ilé nì ọmọ àlọ́ wo bẹ́ẹ̀ tí eléyìí kàn mí ń ṣe abúlé lè mọ̀ pé bàbá yìí nínú ẹran àti kàábà ni gbogbo èèyàn máa ń wá láti lu oríṣiríṣi ọwọ́ à ń béèrè ẹran oní yẹ kó ti fura fura ọkẹrẹ àwọn sọ àwọn chéènì àwọn ẹ̀wọ̀n tó lágbára ó mẹ́rin lẹ́sẹ̀ ọba ti ń kọjú erin dáa bàbá ìyẹn padà pé lọlé kíní wọ́n wá padà dọ́gbọ́n tí wọ́n bá ń dá òfin fèrè wọ́n bá tún fèrè ẹ̀wọ̀n fèrè yọ́n lọ́wájú ń tẹ̀ ní wọ́n bá ti gbóhùn bẹ́ẹ̀ yọ́n lọ́wájú. wọ́n wá lọ mú kíni chéèlì ńlọ kí ìwọ àwọn orí nǹkan kẹ́ ní kaba ọlọ́run tó wá fi ọlọ́run hẹ̀ wọ́n ọlọ́run alẹ́ àlejò ńlọ́yọ́rọ́ ní àwọn ẹyẹ ọwọ́ ọwọ́ yanni mọ̀jùmọ́ àti mìnẹ́tọ́yọ̀ tàbí ìhìn bìhìjà rọ̀tín bẹ́ẹ̀ sì jẹ́ ó máa jù wọ́n ní òkú tọ́wọ́ láti inú sì jẹ́ ìdílé yẹn fínù ni ẹ̀rọ kan ni yàbí mọ̀fẹ́rẹ́ ẹ̀rọ kan ni ó ti gbẹ kọ́dà ó tún lè jó yẹn ọlọ́run adọ́rọ̀ bọ́lọ́run ṣe ṣe fáwọn náà nìyẹn ìkọ̀ọ̀kan làwọn náà kù ọkọjà fẹ́ nìkan wà sọ pé kò sí nǹkan kẹ́kẹ́ tó ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀. ẹlòmí Allah subhanahu wa ta'ala ọwọ́ anikẹyẹ kọ̀ọ̀kan kọ́ lọ gbé gbé òkúta kan yóò sì tutù lẹ́nu ẹyẹ kókò òkúta kan sẹ́sẹ̀ ẹni kejì á tutù lẹ́sẹ̀ rẹ̀ àwọn báyìí òkúta ni gbé tọ́ba ti wá jù báyìí lu lọ títí fá níbi rẹ̀. ọlọ́run sọ pé fàjà àlàhùn kàáfin máa kú. ọlọ́run sọ wọn di gẹ́gẹ́ bí koríko tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ fún mi. ẹ̀wọ̀n wọn bá sọ ẹran ilé abẹ́jà koríko wọn bá jẹ́ ìjọba ayé àgbẹ̀jẹ̀ àtọ̀. wọ́n dẹ̀ ẹni tọ́jà aláfẹ́ wọn dẹ̀ òun náà ìbọn náà ti parẹ́ nìyẹn. ẹni tó sá lọ́nu òkú tún padà lọ́ba. kọ́dà àwọn ìyàwó àyíṣà láwọn orí kan náà àwọn ẹni tó sá lọ tí ó pa sí òkú sí òun náà rẹ̀ tí padà ń tọrọ bára káàkiri àrìgbòrò mi ẹ̀fì sẹlẹ̀ tó sẹlẹ̀ ni ẹ̀ pé kò kùn jàsìkò díẹ̀ lọ kò kùn jàsìkò díẹ̀ lọ tọ́lọ́ fẹ́ gbà nẹ́bí dìde sọ́lọ́ lọ àtàrà tí wọ́n fẹ́ bí ànẹ́bí sáyé ìṣẹ̀lẹ̀ yẹn fẹ́ àyẹn láwọn ọmọ orí pa yẹn. sùn nípa bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n láwọn fẹ́ rọ́ lọ́hùn yìí ọlọ́run fi sọ ikọ̀ mu wọn fi parun mu wọn wàá ń tún tẹ́ńsòrò náà ìyẹn ni pé wọ́n ń kú ní kọ̀ọ̀kan. ọkọ̀ jẹ́ abẹ́ ẹnìkan pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ asùn lásán ni ọlọ́run wá jí àwọn ènìyàn ọ jí àwọn àwọn yẹn ọ sọ àyíkọ àhùlà àwọn kan kú bá àwọn kan jí afáwọn àsùdá yìí wọn ni àkàbá tí kò mọ sọ àyíkọ ó ní fọmọọtú nígbà tí parun yẹn gbá wọn mú fọmọọtú ọba kú anabi musa aleyhi salatu salam yẹ bó kí abẹ́rẹ́ sí ní sunkún ọwọ́n ké sọlọ́n pé rọ́ọ̀bì tòwọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá mọ́dá àkólò lè bá ní Israel kí ni màá sọ fáwọn ọmọ Israel màá bá lọ bá wọn. ọkọ dé àhàlàkìtà ìyá rọ hàn bí báwọn sọjá àwọn ẹni ẹ̀sán yẹn pàtàkì nínú wọn bí wọn ni wọn tẹ̀lé mi níjọ́ yá ẹ tẹ̀lé lọ báyìí kó lọ́lọ́run fẹ́ sọ̀tọ̀ ẹ tẹ̀lé lọ bẹ̀. àwọn òjòkó àti fọkàn tẹ́yìn tẹ́ ń lọ yìí àwọn sẹ́wọ́n ti yẹn. àyẹ̀ pàtàkì yẹn náà ni. ọ̀làníláwó ṣì dá àhàlàkìtà ó mi ń bọ́ọ̀lù wa ìyá yìí. لو شئت أهلكت من أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا. wọ́n ní láwọn ṣí ìta tí ọlọ́run bá fẹ́ níbo lè pa wọ́n rìn ṣáájú òní tẹ́lẹ̀ àtìmí náà tó ti pa wá kó tó dòdò. tí wọn lọ́wọ́ wa kó pàmò pẹ̀lú táwọn àkọ́dánú wa ń ṣe ni ọlọ́run wa rẹ́ ń sẹ́sà nẹ́bí mọ́sá alayhi salatu wa salam ike kò yẹ ọ ni anna ahulahi sàbẹ̀ẹ́nà àwọn sẹ́wùntì tí wọ́n wáyé ọ̀daràn ni wọ́n tẹ́lẹ̀ kò tí ì yé ẹ ọ̀daràn ta ni kọlọ ilé la máa ń sọ pé àwọn àfáàyín tí wọ́n láwọn fẹ́ẹ́ ṣe fìdáwó àwọn àfáàyín ọ̀daràn wọ́n láwọn náà tún fẹ́ẹ́ lọ gbà yẹn lẹ̀ ẹni tá a tètè sáré kọ́kọ́ mú pé ìwọ náà ti lẹ́jọ́ jẹ́ tẹ́lẹ̀ ààrẹ ọlátijọ́ yìí ni ọwọ́ bọ̀ lónìí. ọlọ́run wa ń sọ fáà nẹ́bí musa alẹ́ sọlá tó sẹlẹ̀ dáadáa làwọn sẹ́wùntì yìí àwọn sẹ́wùntì yìí mímọ ní sákàtúlẹ̀ ẹ̀jẹ̀lá wọ́n tún sàgbàyà gbàǹgbà náà ni ọ̀daràn ni wọ́n wà nínú ẹni tó sọ pé gédéǹgbè màálù yẹn òun làwọn máa máa sìn wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ń kọ́ ọlọ́run bá lè ọlọ́run sì mọ̀ rà á sí náà kún mí bá dì máa ó ti kún la'allakum tashkurun. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba àlekè ọlá jí wọn ọ̀kọ́ mú wọ́n wá dìde hmm, ẹ túbọ̀ jíjí wọn náà aṣa rọ́jò ló ń rọ́jò ló ń yẹ̀ǹdúró báàdù fún ìlà báàdì káyífà yàyáwó náà. ìkọ̀ọ̀kan ni wọ́n ń dìde débi pé kálukú ń ríra wọn bíi kéèyàn ṣe máa jí báyìí àmọ́ mọ̀ gbà tí wọ́n jí ìwọ náà rẹ́ èmi rẹ́ lẹ́yìn tiẹ̀ ọkọjá pé yóò di àríyànjiyàn òun láyà tí wọ́n kà fagbẹ́sùn mọ́ bàá sínú ẹkún mi ń bá dé máa ń dì lẹ́yìn ìgbà yẹn àwọn ají yìí dìde lẹ́yìn ìdẹ́tí kú la'allakum tashkurun kẹba lè jẹ́ ni tí ó dúpẹ́ làálà yẹn òní tù sí kéwú tí o ti mọ̀ yẹn ẹ̀fín létà àwọn ni tàmánì làálà àwọn ni kíni wọn tàrà jí làálà tó bá bá náà lọ́kọ̀ áni báyìí wọ́n máa tún yẹn sí kíni wọn káyé káyé ní tìtorí tààlé ló lọ́ máa tú tó di ẹ̀ ń sìn ọmọọba àtúnákùn mi ń bá àdìmọ́ ọtí kó lẹ́yìn ìgbà yẹn wá jí eyín lẹ́yìn tẹ́ ti kó la'allakum tashkurun nítorí kẹ́lẹ́ bá dúpẹ́ afáwọn Rubai ibn Anas wọ́n ní ikú wọn ó ń jẹ́ ọ̀kú bàtà ńlá hàn ọjọ́ ìjìyà fún wọn ọlọ́run wá tún wá jí wọn dìde min ba'dil mauti lẹ́yìn tó ti kú tán lè sáwó fún àjálà fún kí wọ́n fi lè lo ìyókù tó kù tí wọ́n lò ní ọjọ́ orí wọn ìyẹn ò túmọ̀ pákó dáyà ń bẹ̀ ọ́ ẹni wọn bá ti kú ó ti kú ni àwọn eléyìí wọn èsì sí wọn tẹ́lẹ̀ tọ́lọ́run fi padà jí wọn àbí kèsì yé bẹ́ẹ̀ ọjọ́ bíi kéèyàn sùn kọ́lọ́run tún jíyàn ayé táwọn pa ń kú náà ni ọlọ́run pẹ̀mí wa lálẹ́ ẹni tí ó sì fẹ́ kó kú yẹn yóò jí wa tó bá sọ nípa bẹ́ẹ̀ àwọn ènìyàn ọlọ́run tún jí wọn dé wọ́n lè fi lo yòókù tó kún nu ọjọ́ ayé wọn. wọ́n sọ pé kò túmọ̀ pé wa o. abdulrahman bin zayed bin aslam nínú tafsiri ayà yìí. wọ́n là nẹ́bí musa alayhi salatu salam wọ́n sọ fún ọlọ́mọ ọ̀rọ̀jà mi ti kutiba fi àtàwọrọ wọ́n ti kọ àtàwọrọ síbẹ̀ ọwọ ajáda ohun ya àgùdù nàlẹ ìjìlá ìṣesí wọn nìyẹn ló bá bá wọn pé ògèdèǹgbè màálù làwọn kìíní yìí máa ń sìn ọba pa wọn láti pé Ọlọ́run ní sọ fún kí ẹ máa para yín àwọn síbẹ̀ Ọlọ́run wa ẹ̀rọ àwọn wàhálà àti mo kó wáyé fi hà kitabullah sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ fihi amúrukùmù lẹ́dí amárọ̀kùn bẹ́ẹ̀ àṣẹ tọ́lọ́run pa yín wà ń bẹ́ẹ̀ ìhun tọ́lọ́run kọ̀ fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá sọ pé ọmọ ń yà àkókò bí kọ́wìlì ká àná. tẹ́rí kọ́ dàrẹ̀ ni wọ́n. àgbà ohun tó ń sọ yìí tẹ̀lọ́rọ̀ rẹ tó ń sọ yìí wà nẹ́bí Musa. láàwà láàyè àti ẹ̀ lè gbọ́ àbótí ẹ̀ mọ́tò sọ ni àtẹ̀yìn bẹ́ẹ̀ má ṣe yín bẹ́ẹ̀ sọ́mọ́ mọ́tò ń báyìí. <laughs> ọ̀sẹ̀ ni tí wọ́n gba ọ̀rọ̀ rẹ yẹn nìkan ò ní gbà lọ́ àjà tó gbé wà láàánì fún ọ báyìí káàbìrì lójúkolójú báyìí tọ́lọ́wọ́ bó fi yọjú sí wa báyìí pé ẹ̀ẹ́ tó ti gbé wà yín. ada kìtàbí fàkùdù èmi mo ní tíra yẹ gbà ọmọ làwọn láyò kàlẹ́ mu náà kílẹ̀ tọ́lọ̀ wò lè bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ àmọ́ mu kà ya musa ń bá sọ̀rọ̀ yàtọ̀ ń bẹ láàrin àwọn àti ẹ̀ ẹ̀rí bá lè bọ̀ a wọ́n ní gbàtà wa túmọ̀ wọn a kà ọ̀rọ̀ lọ́nà pé lánà ka ẹ̀láka àti ọlọ́lá àjẹ́ àràtà ti tuntun alẹ́ kan aláàní na fìgbàgbọ́ wa fúnra nẹ́ẹ̀mí Musa ọlọ́run gbé wa láàrin ọ láti rọ́lọ́run n'i fètètè. wọ́n wí bẹ́ẹ̀ tẹ́ báyìí. ẹ̀rí àfa wa Abdulrahman zayidi la ń kà lọ lórí yìí. àti tún mí lọ ìbínú bá sọ̀dọ̀ ọlọ́run wa. jẹ́ àti sọ ìgbé wa bá wọn tẹmọ wọn ti túbá tẹ́lẹ̀ níbi ọ̀daràn ẹ dọgẹdẹ gbé táwọn seventeen thousand tẹmí tí wọn tún ti ṣòfò ẹ tún wòye tó tún ṣe ọtọ akọsí ọba pa ọ̀rẹ́ gbogbo wọn kúrẹ kan náà Ọlọ́run wa sẹ jẹun lẹ́yìn ikú wọn wọn nígbà yẹn lọdún kọrọ Ọlọ́run pẹ̀lú mọmọ àtìlẹkùn ní ńlá dé wa ó ti kọ alátúnjì lẹ́yìn ìdẹkù dáadáa kẹmíntẹsì kúrò kẹlẹ wọn là nẹbi musa wa sọ fún ọgbà yẹn pé ọyà ìgbà tẹrọ Ọlọ́run wọn ni là wọn <laughs> ha òbí wọn jọ ha ayé ṣe ìnà sọ̀rọ̀ kí lọrọ lóyìn náà wọn ni bẹ́ẹ̀ àsọba ni anẹ mi ti nẹ ẹ akú ha máa yìí náà wọn sì jí wa ẹ mẹwàá ni kí wọn lẹ́ni tó wà ní kíní kan ti ń gbà wọ́n tẹ́lí bẹ́ẹ̀ lọ́rọ̀ ààrẹ lè sọ ti fi wọ́n lẹ̀ pé wọ́n kú káwọn ọba káwọn ìyàwó wọn tó àtàwọn ọmọ wọn tẹ̀ dánwó tí àwọn ọmọ wọn àbí kí sọ àwọn ọmọ àwọn ìyàwó wọn di àwọn ẹtí tí ọlọ́run ẹbí láyé musa alẹ́ sọlá sọlá ó ní ẹgbẹ́ akérò ọlọ́run yìí wọ́n ní kò sí wọn jọ wọ́n ní bọ́lọ́run ti tún rẹ àwọn mọ̀lẹ́kà nìyẹn kọ̀nẹ́tà kọ́tì lè jábẹ́lá fọ́fọ́ ọba tún já òkèlè wọn lórí wọ́n ní wàhálà síyá àbálọ̀ ọ̀rọ̀ yìí ó ń tọ́ka ibi àlá ẹnẹ̀ ń kúlì fún àwọn ọmọ ìsirahílù wọ́n la iṣẹ́ ẹ̀sìn bọ̀ wọ́n lọ́rùn lẹ́yìn tọ́lọ́run jí wọn. wọ́n ní àlùmọ́ wa rìdí wọ́n lọ́rọ̀ méjì làwọn sọ fún àmẹ́fẹ́ anáhó sákọ̀tọ̀ tẹ̀sílẹ̀ fàánì. onídìí labọ́rùn mọ́ nítorí pé wọ́n ti rí àlámọ̀rí yẹn lójú kó lójú débi pé ó yẹ kí wọ́n lè tiẹ̀ ti gbà nírọ̀wọ́ rẹ̀ fẹ̀. ọ̀rọ̀ kejì wọ́n ní àwọn ènìyàn kọ́ mú kẹ́lẹ́ fún náà ẹni tá a la ẹyin obìnrin tó ti bẹ̀rẹ̀ sí ń bẹ̀yẹn o ariwo yẹn ń gbọ́ mọ̀kálà fúnà ni wọ́n ẹni tá a la ìwọ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn ni wọ́n wọ́n ní orí bẹ́ẹ̀ káfílẹ̀ má rẹ̀ nìkan tó ní làákàyè tá a ní la wọ̀ bọ̀ lọ́rùn gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé inú ya ni inú kẹ́tí yẹn bí di mọ̀kálà fàlàfẹ́ làákàyè wà mẹ́ẹ̀. má ṣe ẹni tá a lè bá sọ̀rọ̀ òun náà ní dání ọ àlẹ́ àwọn àké ẹni tó nílò àká yìí a lè bá wèrè sọ ní wọ́n bá ń sọ pé ẹ wo lápẹẹrẹ ń sìn irun a lè sọ pé dandan ní fún wèrè hajj a lè sọ pé dandan ní fún wèrè torí kò sí làákà yìí a lè sọ pé dandan ní fún ọmọdé ó lè kí n bálabàla ṣé má ṣe kì í sọ̀rọ̀ yẹn fún ọmọdé àwọn ọmọdé ní ìsìn ọlọ́run má jẹ́ abímọ sùdá tọ́ba mọ́kò ńlẹ̀ báyìí tọ́dẹ̀ kàn máa yẹn lójú ojú bá dẹ̀ fọ́. sáàsì ti a lè ṣe di àtìlẹ́gbọ̀n kankan lórí ẹ̀ lẹ́yìn òun rẹ́rù mú kẹlẹ̀ torí lẹ́yìn sàmú àwọn àkẹ́l ọ lè tún rẹ́rìn ọ̀pẹ̀ mo yójú rẹ̀ yóò tún rẹ́rìn pé mo yójú ẹ̀ rẹ́rù àkẹ́l ó ya rẹ̀ lè ti máa sunkún báyìí. nínú àwọn ọmọ ọ̀dà rẹ̀ kẹ́sí àlùjọ ló máa ń kó sí wọn láàbọ̀ wọn mí sì ya wẹ́wẹ́ ni wọ́n yá àwọn òbí rẹ̀ náà wọ́n máa ń lẹ nǹkan mọ́ra wọn àwọn ìwọ̀n náà sí. wọ́n kọ ọkùnrin kan ní ìsìnrájú akájé ńìlọrin gbàdá fi wà ńlọrin òun ló lórí tọ́ọ̀gì tí mútò bá há sínú báyìí yóò ẹ̀ ọ̀kẹ́lẹ̀ yẹn ti ya ẹ sì mọ̀ pé ọtọmátìkì làwọn wà ìyẹn ò ṣe sọ pé kínní ẹja sì ọmọ máa gbèsè. ìgbà wọn wá fọ̀rọ̀ wá lẹ́nu wò pé bóun ló ṣe áyà bó ṣe yà yìí. wọ́n ní ẹni ọkọ́kọ́ òun ní gògùn ìyá òun ni. wọ́n ní torí ọba ti dọ̀rọ̀ báyìí yóò wọ́n pàgò ní sì kì í bọ̀ òun ní hà. ọwọ́ àárọ̀ débi pé tí wọ́n bá mú tẹ́ báyìí bí ìwọ̀n bá wà láyé bó ti kú nísìnyí nígbà táwọn onígbàlẹ̀ ti dé ọmọ bàbá àwọn èèyàn ni ọmọ aríṣẹ́ ṣe dàbí alára wọn. tó nípa bẹ́ẹ̀ kóbi àgbẹ̀ ògbẹ́ ni wọ́n bá nílẹ̀ àkáì mọ̀kẹ́lá fún ni síbẹ̀ kọ́ kò nídìí ká tún làǹkẹ́ bọ̀ ọlọ́run ìbọ̀rọ̀ ọ̀rọ̀ dára wọn ti sọ tọ́lọ̀ ti bá ọ̀rẹ́ fẹ̀ nídìí gẹ́gẹ́ mọ́ ṣùgbọ́n gbogbo ẹni ọba ti nílà káyìí ká lè mọ̀ kọ́ yẹ ká la wọ̀ ọlọ́run àlèmọ́ wọ́n lé ní ìlú lálàáfíà ká sọ wípé nítorí ìfẹ́ nítorí làákàyè ni wọ́n lọ́lọ́run ti tún sọ fún un pé à ah, ẹ gba tẹ́lọ̀ ọlọ́run wọ́n nítorí ìrí àlámọ̀rí tó ṣòro yín ọ̀kọ̀ fún wa pé nítorí pé wọ́n ti rí fìrìfìrì káwá sọ pé ànípa wọn láti ẹ̀sìn mọ́ látẹ̀rẹ ọmọ tá a ti lù fẹsẹ̀ kan tẹ́lẹ̀ ó tún á láṣẹ kan tẹ́lẹ̀ káwá káwá àfa àmọ́ nítorí ipa ti lù tẹ́lẹ̀ á ìyẹn ò mí ẹ̀ wò bí ẹni tó báyàwó ẹ̀ wí ní ìsìn ọmọ àti tẹ́kọ̀ fẹ́ táwọ́ sí ìyàwó kí àwọn máa ṣe gbọ́n òun kọ́ba ah, à ó tún fẹ́ dárẹ̀ mọ́rẹ́ nìyẹn ṣèbí dàmàlà tó tètè rò tẹ́lẹ̀ òun ló dìjà làwọn yẹn ṣẹ̀ bá wa yẹjú ẹ̀ ó tún àtúnṣe tó tún dìgbà tó yẹ kó fún mi lẹ́tọ̀ọ́ bí ó tún ṣe gbọ́n òun àbùkù míì ló tún fẹ́ kàn kún yìí ti ń bẹ́ńlẹ̀ yẹn. àbẹ́ ti gẹ̀ẹ́sì ń sìn ebe tó ah, ẹbí ẹ ti bá mi wí náà àbọ̀ ah, wí ọ̀ ò tí ì ṣèyí ò tún tẹ̀ fẹ́ ṣe léyìí lọ́tọ̀ ni. tó nípa bẹ́ẹ̀ wọ́n ti sọ́dọ̀ àwọn ìsirahílù dáwì ṣáàdù ọ̀múra ní ìdáná wọ́n rí àwọn àlámọ̀rí tó tóbi gbangba nínú àwọn kàwárí kìlẹ̀ àdá tó ṣe pé tìlú wàyí bá rí lọ́wọ́ nírọ̀rùn lágbà fọlọ́ ṣùgbọ́n àwọn àǹkọ́ wọn ọgbà wọn ahùn mú kẹlẹ fún un wọn dẹ̀ lọ́pọlọ ni wọ́n ti la ọ̀bọ̀ wọn lọ́rùn ọlọ́run tó wá fẹ́ sọ fún wa nípa ìṣesí wọn. وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba àlekè ọlá tó sọ ìdí àjẹ tó ṣe fún wọn nípa kíkọ́ tọ́lọ́run wọ́n jìyà tó gédéǹgbé màálùú ìyẹn ọmọ màálùú tí wọ́n sìn pẹ̀lú pé ọlọ́run ọba sọ fún ẹ pé kán máa para wọn wọ́n tún jìyà àìgbàsẹ́rọ̀ ọlọ́run tọ́lọ́run yẹ òkè lù wọ́n nítorí ẹ̀ ọlọ́run fún wa fẹ́ rán wọn létí àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe fún ọ nínú ìdẹ̀ra ọlọ́run ní wọ̀zọ́ lẹ́nu aleikumul gamam ọlọ́run ní àṣe àtàlẹ́yìn lórí àlẹ́gọ̀mọ́ọ̀mù ọjẹ́jámù fún gọ̀mọ́ọ̀mọ́sù wọ́n ní wọ́n ń pè bẹ́ẹ̀ lè anahu yẹ̀hu mùsàmáà ayéyòwárí ha ìmọ̀ nbọ sẹ́mẹ̀ yọ ta gàgá dí sẹ́mẹ̀ àlìgàmáàmù yìí òun náà ni àsàhábù lè àbúyádù ìhun táwọn àmọ́ ọmọ ẹ̀sùjò òun ni kò dúdú ṣùgbọ́n ẹ̀sùjò yìí funfun ni lólì ló bì í fìtíhì nígbà tí wọ́n wà nù dàíkó tí wọ́n bá gbé rìn lọ́yọ̀ọ́ tọ́ba tún dọ̀la wọ́n tún bára wọn lọ́yọ̀ọ́ padà. Ìlọrin wọn ti láwọn lọ ọba tó dọ̀tún la bẹ̀rẹ̀ wọn bára wọn. Ọlọ́run wá sì dára fún gbà wọn wà nírú títí yẹn sẹ́ni pé àwọn àwọn ọ̀sẹ̀ lè àgbádìrí mú mi. Ìdẹ̀ra tọ́lọ̀ tó wá ṣe fún wọn òun ni pé ọta ìsújò funfun lé wọn lórí kí ẹ̀sújò funfun yẹn lè yàní ẹ̀mọ̀ tó bá tún dúdú wò ní rí náà ẹ̀sújò funfun yẹn liyẹkiyahun hara shamsi kọyẹnyẹ oorun subhanallah àti ìkásọ kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀tá tẹ́ǹtì lé wọ lórí pé ọyẹ máa jẹrẹ ń rẹ máa rìn kì oorun má dà yín láàbù. tẹ̀wọ̀n tó bá dúdú wọ́n mọ̀ fẹ́ sojú òní àwọn àmọ́ wọn pé ìdẹ̀ra ńlá kan tó ní fúnfún ni oorun ọkàn nírẹ̀ ni kéde gbóòrùn ọ̀rẹ́ ọ ṣùgbọ́n ẹ̀sùn jò yẹn ṣé àwọn ẹ̀sùn jò máa ń bo oorun bọ́ọ̀rùn bá yín bọ́ọ̀rìn lálálá jù bẹ́ẹ̀ lọ ṣé ìbá ṣe ni wọ́n sọ pé ẹkùn ń bímọ àwọn bí wọ́n ti kẹ́kùn mọ́ bí títí ń bímọ. wọ́n rẹ̀ pé ìṣesí yorùbá náà sì ni wọ́n lè lábàtà lágẹmọ́ bá dá òun lò sọ òkè gbà ọlọ́run làwọn má gbà pé òun ní jọ́ sọ òkè ẹ̀ alágẹmọ́ ọ̀gá fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn ni wọ́n pè bẹ́ẹ̀ o ike tó bẹ ti hẹn báyìí àrà ọ̀sán ni lọ́dọ̀ yá pé àwọn yàní àwọn ẹni tí wọ́n ń sin Ṣàngó tí wọ́n ń sin Ṣàngó tí àrà bá ti sẹ́ pa màálùú tí wọ́n lọ bẹ̀ ipe ọlọ́run àwọn ọlọ́pàá nígbà tá a sì máa fi ń ṣe wá sí kò lóró káàkiri kò sóró a sọ fún ọ pé wọ́n sàrà pa wá. adẹ̀rẹ́ lóògùn làwa náà ọlọ́run ni òjò wọn sẹ́ báyà bá dáhùn lára wa. orí bá tìrì kọlu rí ọ̀kẹ́ máa tẹ̀ fún kẹ́ni. ọ̀rọ̀ ń dá ara wa pé ekọ̀ wà ní ya bọ́yá yìí lọ́lọ́run fi ń gbàdúrà ìgbẹ́tọ̀ yìí ní ìkíláàsì lórí pé àwọn kiri yìí wọ́n máa fẹ́ ṣe jẹ́ àdúgbò tọ́ mo lọ́ fà ń sọ pé mo digi tí mo fẹ́ digi mọ́ ọ̀kẹ́ náà àwọn ọmọ ìyá ni ẹgbẹ́ tí níbo digi ẹja lọ jíjà yìí òun ti dágbére ńlé pé òun lọ kú ni bóò ní bóò ṣe wá ní digi mọ́ kí mo ya digi ni o ó gbé ẹkú gbagada wájú wa báyìí. yà ní sùúrù bí ọba digi ó lè padà digi jọ mi kò sí lónìí. ọlọ́run ta sókè wọn báyìí ó fi lè sọ wọn níbi harra sham níbi ibùnà àbí hatim wọn ni wọn àti ibùnà anas àti àbí májèlè àti irú ọ̀rọ̀ tá a tó lẹ́bùn àbá ti sọ yìí wọ́n ní afáwọ̀ hasan àti kọ̀tádà sọ pé ọ̀sán ńlá ní alẹ́ fún mọ̀lẹ́ jàmáàmà ata ẹ̀sùjò lẹ́yìn lórí wọ́n ní káàní àza fílíbàrí jà ìyẹn ní ọ̀dàn bí ilẹ̀ pápá sọ pé ogun ẹ máa máa gbóná léyìn ráì máa máa gbóná mọ́ yẹn lórí ọlọ́run ata ẹ̀sùjò ẹ̀sùjò yẹn fúnfun ló ajẹ́ ọ̀run ní táwọn là zó lélà àléyìn mọ̀lẹ́gàmọ́ọ̀mù mí wọ́n ta ìsújò funfun yìí tí ó fi sọ wọn kóòrùn fi máa máa ta wọn la wọ́n ní ìsújò yìí tún wá nì gẹ́gẹ́ bí ibùdó jẹrí ní sọsọ àtàwọn míì wọ́n ní kàn mọ mú àbúrádù tútù ni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tútù ni kódà ó tún da wọ́n lọ́wọ́ àwọn ọba àlekẹ́ látún wá tẹ̀síwájú pé àǹzánálẹ́ kòmùlìmọ́nà àwa sọ̀kalẹ̀ fún yín àlìmọ́nù Ali ibn Abi Talha wọn lọ́wọ́ látọ̀dà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọn ní kánẹ̀lì mọ́nù ẹ̀rí mọ́nù yẹn ní máa ń sọ̀kalẹ̀ lé wọn lórí alalẹ̀ àṣìjáàrì orí igi ni wọ́n ti lọ wọ́n tètè wá fọyà kùlù nàmi ni wòmọ ṣáú ìwọn bá fẹ́ ni wọn jẹ mbẹ Ọlọ́run òbí wọn rẹ fún wọn tí ọba tó wọn ni wọn á mú mbẹ. àbá àkọ́dáadá wọ́n ní sẹ́rí mọ́nù yẹn yẹ̀nsílọ̀ àléhì ní máa ń sọ̀kalẹ̀ fún wọn fíìmù aláàdì àyètí kálukú wà gẹ́gẹ́ ló máa sọ̀kalẹ̀ sòkútọ̀ sálídì gẹ́gẹ́ bí ìyìn ṣe máa ń jábọ̀ ẹ̀ ń pẹ́ ìyìn máa ń jábọ̀ èèyàn fi bẹ́ẹ̀ ni kíní ẹ̀sìn máa máa sọ̀kalẹ̀ sílé kálukú. ẹ wá rí mọ́nù tá a pè lóyìn àdó yìí o tọ́lọ́hún sọ̀kalẹ̀ wọ́n rí pé àwọn ìsirayẹlẹ yẹn kéèyàn ni wọ́n aṣáájúbáyá dán mí nà lẹ́bẹ̀ ọ̀fun fojú kíni lọ wàrà lọ wà áhìlá mí nà àtàlẹ́ ó tún dùjọ yín lọ yẹ kọ̀tọ̀ àlẹ́ yìí yọ̀ọ́ máa wá jábọ́lé wọn lórí báyìí mí ń tò lọ́yìn ìfàyè tálífàjà rí bá ti yọ báyìí. ilà àtọ̀lọ́ ìṣà lóòrùn máa bí ọ. kálukú òmù tí ó jẹ mbẹ tí ó sù. ọ kóso rọ́jú lèmi ní wọn kọ́dúrà máa yẹ kì fi ìyá ọmọ òhú dáálíkà. gbogbo ohun tí ó tó ń jọ kan yóò mú níbẹ̀. fàyídà tààjà dáálí tọ́bẹ̀ tí bá mú un tó kan lọ fàṣádà tí kan yẹn máa bàjẹ́. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó tóbi ìwọ́n bí mọ̀ kọ́ lọ́ra léèyàn ní kọ́ máa ṣe àṣedá. ẹ tí ọba mọ ara ọkọ rẹ̀ tí ọmọ pé ọkọ òun èèyàn yẹn ni máa ṣe ọbẹ̀ rẹ̀ ìgbádùn ní sẹ́ni tọ́lọ́run bá torí kí máa ṣe ata ọjọ́ òun jù. òní bá rọrùn kí wọ́n sẹ̀ já lórí kíní àṣìdá ìgbádùn ní tó pé ẹni tí ò tí rí nu agẹ́rẹ́ kan rẹ̀ pé kó ṣe pé oúnjẹ ìjọ kọ̀ọ̀kan ni ní jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìjarun kó ti fẹ́ ṣe ẹja three hundred yẹn ẹ ó pẹ̀lú alẹ́ ti jẹ́ ẹ kó àwọn àfa àtọ́ máa ń ka ẹja pé ẹ kílò ní àti èlùbẹ̀rẹ̀ ẹja yìí yẹn wò gé tó mẹ́jọ báyìí wọ́n fẹ́ sáré fi mọ òǹkà yẹn rẹ̀ ni. ló kẹ́ ọbẹ̀ wa yẹn fẹ́ máa bù sí bí mo ní kẹ́ máa la ẹja yẹn sọ́nà mẹ́rin fáwọn ọmọ mi. subhanallah ìdẹ̀rẹ̀ wa dé báwọn subhanallah oúnjẹ ọjọ́ kẹsí òtòjọ́ kẹsí lẹ̀ ẹni ọbẹ̀ ìmútú jù bẹ́ẹ̀ lọ báyìí oúnjẹ ni máa bàjẹ́ ni wọ́n ní tó fi adijọ́ kẹfà rẹ̀ tí ó jẹjọ́ júmọ̀ kálukú wa mú tijọ́ kẹfà àtijọ́ keje nítorí pé jọ́ yẹn lọ fẹ́ jẹjọ́ ọdún láyé sàṣù fi ilẹ̀ amúrin máa ń ṣàkẹ́ èèyàn onídẹ̀ máa ṣe wàhálà fóun wa ohun tí ó kí ẹ máa sá gbogbo aná ẹ̀ lọ bí iṣẹ́ wọ́n ní wàhálà kúlò òfin ìbàdí gbogbo eléyìí. nínú ọ̀dàn ní gbogbo àwọn kan yìí ti ṣẹlẹ̀. wọ́n lè fàlímọ́ mi ò lè oyin àdó tá a tó gbajúmọ̀ òun ni pé tí yẹn bá da jẹ káàní tó oúnjẹ ni yóò sì máa ń dùn. wọ́n bá rò pọ̀ mọ́ mi tọ́ra ṣàrá bá sọ yìí bá nǹkan mímu tó máa dùn ní ọ̀jẹ̀. wọ́n bá bá fi nǹkan mímu tọ́ra ní ẹ̀rọ bíi kí wọ́n ní wọ́n fi ṣúgà sí gbogbo nǹkan àti mọ́ láwọn ará Sudan tó kú dùn rẹ̀ báyìí wọ́n bá tún ṣe rẹsì báyìí wọ́n á tún fi ṣúgà sí rẹsì oníṣúgà láwọn ìjẹ ṣúgà oníjẹkújẹ lóòjó oníyọ̀ ni o ṣùgbọ́n tí ó dọ̀tí báyìí lò wọn ẹ funfun pin bíi tọ́dọ̀ tí wáyé ni àwọn ṣúgà táwọn máa ń jẹ lọ́dọ̀ tí wọn àwọn tẹ máa ń jẹ bíi kéèyàn máa wọ́n gàrí jẹ sí ni wọ́n bá bu tíì tó tó báyìí fún yẹn wọ́n sì bu síkà débi táwọn omi. ilé ẹ̀sìn wọn ní kankan àwọn òwe ìròyìn wọn kí wọ́n tún máa gbé pé ọyá ẹ máa jẹ ṣúgà o. alimọ́nù olùmọ̀ṣùhóòrù wọ́n ní bí yẹn ti rí nìyẹn. wọ́n láìkí lẹ́sà wọlé mọ́rọ́ ọdún nílẹ̀ ayé wáhdà wọ́n ní ojú ọmọ ayé wa ni pé mọ́nù yìí oyin àdó yẹn kì í sòun nìkan nǹkan ẹ̀mí ìtiwá mẹ́. kàn ya bí wọ́n ṣe láwọn ọyá ni. ẹ̀rí lórí eléyẹn wọ́n lòun ní ẹgbà wa Imam Bukhari rahimahullah sọsọ nípa àtọ́mú alátọ̀dọ̀ Sa'id ibn Zayd wọ́n làwọn sọ̀sọ́ lásọ pé alikam atu min kam atu wọ́n pè ní kan nínú oyin àdóyan àtomi rẹ̀ ó fi hàn yí pé kéèsì nǹkan yẹn ọ̀kan ó bí wọ́n sọ pé ìyẹn di àwọn ẹyin inú rẹ̀. sí iye rárá sẹ́wọ̀n pé lọ́dọ̀ tiwa nẹ́sọ̀rọ̀bù lè bọ̀rọ̀ kọ̀ọ̀lá wàá ń dàlẹ́ arọ́bù ya kó lónà lè bọ̀rọ̀ kọ̀ọ̀lá. débi pé kí wọ́n bẹ gbé oúnjẹ fún ẹ báyìí wọ́n bẹ ọ̀sán sí ọ̀sán yìí ò ní ní kóró ó sì jẹ́ tèpo tèpo ní kò ní tọ́ lẹ́nu. ọlọ́run mú ọdọ́run náà ìwọ náà kọ́ lọ sí hajj tètè gbìyànjú rẹ̀ ó múra náà ní túnbọ̀ yìí gbìyànjú àti lọ wọn kò tètè lọ kí ọmọdé tó dé kọ́ máa di pé wọ́n ní wọn ò rí físà rẹ o wọn bá rìn ẹdí yẹ irú ọ̀sán yẹn wọ́n gé báyìí pépèpè èèyàn jẹ ọ̀sán nìní wọ́n bá ti gbóúnjẹ fún wọn fi síbẹ̀ èèyàn jẹ ọ̀sán yẹn tèpo tèpo kò dẹ̀ sí ní níkóró ní màtà yẹn lẹ́nu wọ́n ní kẹ́fù àtúyí mí nà ẹ̀lẹ́mẹ́nì kí èkí kankan nù oyin àdùn yẹn atomi rẹ̀ ṣìfà òlè láàyè wọ́n náà sọ sọ pé ìsìpẹ̀ ní fojú. ọmọ ẹgbẹ́ wọn lọ sọ́dọ̀ àwọn àfáà ni wọ́n máa ń tòróró olóògùn nǹkan nǹkan bá tún sọ̀dá ó béèrè ó súnmọ́ káwọn mọ̀ kọ́ra wo dáadáa wọn ò rí ṣàlàyé dáadáa fún wa mo súnmọ́ kí wọ́n mọ̀ náà mo sọ pé àpẹẹrẹ tá a lè fi mú wá òun ni pé bí irú ọ̀sán tá a máa mú ìyàwó mú kéèyàn tún á jẹ àwọn ẹyin rẹ̀ sí àbí kéèyàn jẹ kaṣú kéèyàn tún máa wá jẹ gbogbo kíní ẹrin ara rẹ yẹn ọjẹ mọ kéèyàn mu mọ́ngò ọjẹ gbogbo èpo rẹ mọ. tọ wọn ni ó túmọ̀ wípé kì í si nǹkan ẹyọ kan ní jẹ mọ́nù ó lómi ó tún ní nǹkan mi lára. wọn hadith imam ahmed lọgbà wa aljamaatu àwọn lè fa àyọnu síra wọn àfi Abu wọn ni imam Tirmidhi pé hadith yìí hasanu wọ́n ní ìmọ̀ mùsùlùmí ti tún bẹ̀rẹ̀ alásọ̀dà bí rọ́rọ́ yóò ti ọlọ́run sọ pé. alhaji wa bí ìrora ìdánilẹ wà bí ha ṣèfà òmìnira tómi wà ìdámọ̀ àti òmìnira ìmánu wà máa ó ha ṣèfà ayé. tọ́ wọ́n lè ṣe ọlọ́run pé alẹ́ ajá wa tú dàbí dùn ajá wa tí wọ́n máa ń da mọ̀dínà àmìnà ìjẹ́nà àwọn kan ń gbìn ní Mọ̀dínà dúdú báyìí ní máa wọ́n gan o tọ̀ wọ́n máa ń lò fáwọn ẹni tí tásà sí bá ń dà láàmú àwọn lè ṣàyàn lóògùn àbí wọ́n lè ṣàyàn lóògùn bí ìdínlá tí ó ti dáhùn láre yẹn pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ni àwọn fáwọn olóògùn ọlọ́run ni wọ́n máa ń hùn bí dọ́ọ̀rù rí nàbí hí min ahadin ìlà bí ìdínlá. wọn ò lè fogún wọn wọn ò lè fi kó nira báyìí àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti yọ̀ǹda ọlọ́run wọn lè sàn yẹn lóògùn ṣùgbọ́n ájú àyàn ọlọ́run máa ń lọ bá lè jẹ méje láàárọ̀ oṣù mọ́bò ó rí ọlọ́run lọ́mọ yẹn tí wọ́n tà fún òní tó márùn ẹ́ one fifty mọ́ délé ńgbà sọ ajawa yẹn minali janna adàlù janna ló ti wá ọ̀fi àṣìfà omina sóf ọ̀yà àwọn ní ìwòsàn fún poison wà mẹ́ bí yẹn bá jẹ́wọ́ jẹ́wọ́ tó lè pààyàn tó bá jẹ́ pẹ̀lú àánú ọlọ́run ó súnmọ́ kọ́lọ́run là ní ajawa yẹn ẹ̀rí pé àmísọ̀sọ́lá ogún rẹ̀ dájẹ́ yìí mà lágbára ẹlẹ́mìíràn wàá tún wàá sáré káàkiri gẹ́gẹ́ gbogbo nǹkan tó lè lọ́hùn wá kí kò sí èyí tí ò sí náà sí wáyé ó pé ní gbogbo ẹ̀ ní. wẹ̀lkẹ́m àtúmínà mẹ́ni wọ́n ní kẹ́m àyẹn ìrìn ẹ̀kẹ́ nù oyin àdó yẹn ní ẹ̀rì kan máa sọ bẹ́ẹ̀ láàárọ̀ oyin àdó wọn ó ti mú wọn ló mi rẹ̀ gangan ṣèfà òlè láàyè ìwòsàn nìyẹn náà máa ń jẹ́ fojú. wàhámà sálíwá tọ́lá àyà yẹn sọ wípé wàhánsá náà alẹ́ kọ́mọlẹ́mọ́ náà wọ́n sálíwá. asọ̀kalẹ̀ lẹ́yìn lórí alimọ́nù oyin adò àti saliwa ali ibùn àbí tọ́lá tó láì ibùn abbas wọ́n ní asálíwá ẹyẹ ni ọjọ́ ẹyẹ kan bí ẹyẹ ẹyẹ tìǹtìǹ ẹyẹ òrófó báyìí àbẹ́yẹ kínkínní ọjọ́ sàmẹ́ẹ̀nì wọ́n ní wọ́n máa ń jẹ nínú ẹyẹ yẹn ibùn àti ibùn àwọn kan náà wọ́n ní sẹ́rí àtẹ́lẹ̀wà ẹyẹ ni ọjọ́ ẹyẹ òrókó kékeré báyìí. wọ́n ní báyìí ni mujahidu ti sọ àti ṣáàbí àti dọ̀hák àti hasan àti kirima àti rubayyi ibn anas. wọ́n ní amma sẹ́lẹ̀wà ẹyẹ ni wọ́n ní kàtọ́ìrì yẹ kó lóbi jẹ́nà ẹyẹ ti ń bẹ lálù jẹ́nà ẹ̀rí gbé dàrá ẹ̀rọ kí wọ́n ní gbogbo ẹran ẹdín yẹn jẹ́ lájẹ láyé yìí tó ti wàá nù kẹtọ́ lọ́wọ́ ọba àlejò ọláfi dùn wàá nù wàá jẹ lálùjẹ́ mẹ́ pé wọ́n láàmì sọ́yìnrín ní maya shitahud àti ẹran ẹyẹ táwọn yẹn bá nífẹ̀ẹ́ sí. má gbàgbé pé inú àwọn ẹyẹ apárun mẹ́mẹ́ bí o ṣe ju kọ́ọ̀pù yìí lọ adùn téèyàn ọkàn bẹ́ẹ̀ ò ní bẹ́ẹ̀ má jẹ tán mọ́. èèyàn máa sẹkùn láti jẹ sẹkùn ní pé ah, àpárò yìí má dùn pọ̀ kátà sọ pé ìjà làálà táwọn akẹ́ tún bá délé ìyẹn kí wọ́n tún máa dùn tí ìbá sáwọn èyí tí wọ́n rọ lóògùn yóò sì yẹn èyí tí wọ́n bá rọ wọ́n lóògùn tí wọ́n máa ń rí bàgùjẹ́ ni èyí tí àwa ń sìn lé sọ́jọ́ ìjà làálà tó sòrò mọ́lẹ̀ ọmọ fún yẹn máa ń sọ̀gbẹ́ jẹ́ díẹ̀ kí ni súnà rẹ̀ a máa so mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta kó tó di bọ́ táwọn adáhùn bá ti kun bí ẹ ẹ ọ̀túnla ẹ̀sìn wò pé nínú àwọn adìẹ tẹ̀ ń sìn yìí ni ẹ di mọ́lẹ̀ fún bíi ijọ́ mẹ́ta sọ́dà tí àwọn ọ̀gbẹ́ tó ti lọ sọ jẹ àti kòló tó sọ jẹ àti ìdí tó ti lọ jẹ mi ìyẹn ó máa máa di àdánù níjọ́ kẹta yẹn ẹran ẹyẹ yẹn lèyẹn máa ń sì ń gbádùn púpọ̀ jù ẹ̀rí pé dẹ̀ra lọ́lọ́run ṣe fún ọ láì sí ìwà àlùjẹ́nà wọn wọ́n lẹ́yẹ ọ̀tádá ni àtúbáliwá ó ní tẹ̀rí ẹ̀yẹ yẹn káàní mi ń tẹ̀rí akọ̀rọ̀bí làlùhẹ́mùrà wọn lọ́fẹ̀ ẹ̀kú pa báyìí ọfẹ̀ ẹ̀kú pa bí àlùkò ó ní tàṣúrù àlẹ́yìn àrùrí ìjánù atẹ́gùn ni ó gbé yẹn wá atẹ́gùn ọwọ́ òkè ó ní wọ́n káàní rọ́jòló ha kọ́jọ́ra mọ́ yẹ kiri yàwó mọ́ hùwà dàlẹ́ atẹ́gùn ọgbẹ̀ yẹn wá wájú ẹ̀ báyìí yóò sì máa gba ọmú ìwọ̀n tó bá lè jẹ ní òdùnmú. Ah, ọ̀daràn làwọn eléyìí o tí ó jẹ fúnjọ́ kan rẹ̀ ẹ má gbàgbé bá sọ tó yẹn àdóyẹn náà o ṣùgbọ́n fàyíṣà tààjà tọ́bí ti mú jọ ẹjọ́ kan lọ fàtádà oúnjẹ yẹn máa ṣe kí ni o wọ́n máa bàjẹ́ ọ̀hánìkùn kankan lọ́dọ̀ rẹ̀ mọ́. wọ́n ní tó fi wá kẹfà àti ọ̀jẹ̀jọ́ jùmọ̀ kálukú mú ìdí òtò díjọ́ kẹfà àtijọ́ keje nítorí pọ́jọ́ ọjọ́ sì nìyẹn jẹ́ ẹ̀yìn wá ohun tí ó jẹ káàkiri pé bá wá sọ kalẹ̀ fún wọn oyin àdò àti ẹyẹ ọlọ́run kùlómi ń bá ti máa ẹ jẹ́ nínú ihun tó da tàbí sìkẹ́ ẹ̀yìn alhamuru lọ́dọ̀ àwọn àfa oní òṣòlò wọn a máa sọ pé yẹ̀kùtẹ́dì lè wojú bà àṣẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n máa ń sọ nípa ẹ̀rí àgbọ́yé ẹ̀sìn wọn ni àṣẹ ń sọ pé dandan ni ká ṣe nǹkan. ṣùgbọ́n nǹkan ẹ̀ka lè kọlu àṣẹ tí ò ní jẹ dandan mọ́. amúrù hùnà ní bíbáyìí amúrù ìbáhà ọlọ́run fi ṣe pé ẹ̀tọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ni tó sọ pé ò nídìí ẹran ẹyẹ kọ́ pàṣẹ mi sọ pé kò ló wá ọba nídìí oúnjẹ lè pàṣẹ ń gbàwẹ̀ rẹ̀ àlàáfóró lè ìbáhà a sì lè sọ pé lè irishad àti pé mò ń sì sọ ní sọ́nà pé ẹjẹ rẹ yẹyẹ yóò dá o àtòyìn àdùn yẹn jẹ o wọ́n ti náà àtẹ́mbẹ̀ yẹn ti ń túmọ̀ pé ìdẹ̀ra sí ni o ẹ má gbọ́ dẹ̀ra ọlọ́run ọlọ́run á ní wà máa ń sọ làmúnà wọn ò bò wá sí walakin kanu anfusahum yadlimu ṣùgbọ́n wọ́n bora wọn sí. Si ìtumọ̀ rẹ̀ ni wípé apá wọn láṣẹ pé kí wọ́n jẹ́ nínú tá a fi kẹ́ wọn kí wọ́n dẹ̀ sí lọ́hùn ẹgẹ bá wọn sọ pé kò lómi rísìkì ọ̀rọ̀ bí kò wájú kò là ẹ jẹ nu arísìkì ẹlẹ́dàá yín ẹ sì dúpẹ́ fọ́lọ́run fàkàlàfù wọn wá yapa wọká fàrù wọn sáyé mọre ọdọ làmú àǹfùsà wọn sì bọra wọn sí pẹ̀lú ohun tí wọ́n gán nínú àwọn àlẹ́ àyàtì lè bá yìí náà tì nínú àwọn àyà tó fojú hàn àti àwọn ìmọ̀ àmì ìyanu àti àwọn ìṣesí tí sábà rí bẹ́ẹ̀. báyìí àwa máa rí ọlá tí ń bẹ fún àwọn sàábà nẹ́bí sallallahu alaihi wasallam tó ju gbogbo àwọn sàábà àwọn nẹ́bí yòókù lọ ọlọ́run kọ́ bá ní ọdún sáwọn sàábẹ́ ànẹ́bí o sọ̀rọ̀ àwọn ànẹ́ àwọn sàábẹ́ ànẹ́bí sọ̀sẹ́lá sí sọ̀bùrìhìn wọn a máa ní sùúrù pọ̀ omi ẹ̀yìn pẹ́ tó bá sọ fóun wà lórí ìlànà àwọn àwọn ẹni yìí ọyà kọjọ́ ní sùúrù o yóò ṣe sùúrù lórí ìtẹ̀lé tọlọ́run ìmáa ń yí o yóò dẹ̀ ṣe sùúrù lórí àdánwò yóò ṣe sùúrù kò níbi ìyapa ọlọ́run. ọ̀sàbáàtìhìm àti pé àwọn sọ̀hábà nínú nǹkan táwọn tó fi lọ́lájà àwọn sàábé táwọn nẹ́bì míì ni pé wọ́n ní dòsì. wọn èyí ṣe onílé koko pẹ̀lú wọn tó wà pẹ̀lú wọn fi asárìhìn nígbà tí wọ́n bá tíráfù pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam àbí wọ́n jọ lọ wọ́n ni ẹja wọ àpẹẹrẹ àmù tabot pẹ̀pẹ́ kò sí ilé kò sí oko ni wọ́n lọ jagun yẹn lásìkò tí gbogbo hàn wàlhárù ooru tún lágbára àwọn èèyàn tún lé wo bó ti wá lè koko kan náà kí sọ fún pé sọ kó bá kó ọ̀rọ̀ jáde tí bá sì rí bí torí tọ́lọ́run ni wọ́n fẹ́ fi ṣe abẹ́ẹ̀kọ́ wọ́n ní sùúrù pọ̀ wọ́n ní sùúrù pọ̀. bákan náà wọn ò sọ pé káfíń sọ́sọ́lá kọ́ pàṣẹ kankan wọ́n dẹ̀ mọ̀ pé yẹn rọrùn fáwọn ẹ̀ sọ́sọ́lá torí ńgbà tí ibi pa wọn gbà kan wọn bí anabi sallallahu alaihi wasallam pé bẹlẹ ńkọlọ ń jẹ kó jẹ pọ̀ oúnjẹ sì pọ̀ oúnjẹ tí ó lè yé yẹn mẹ́wàá ó di pé yẹn éètì ń jẹ oúnjẹ sì tún kù àwọn ọmọ ọgbà nẹ́bí nìkan ló nírú àwọn eléyìí bá àfa rẹ bá lóhun ó ṣe ọ̀dọ̀ darin àfa ọ̀dọ̀ lóògùn ó ti dògbì dání yẹn ṣèké wọn dá nẹ́bí lóúnjọ́ ní wọn rántí ìgbà tá a wà ń di òfin pẹ̀lú bàbá mi wọn máa ń sọ̀rọ̀ pa àwọn láàfà ńlọrin ọlọ́run jáde ọpẹ́ lórí ẹ̀sìn ọlọ́run orí sẹ́yìn bá pẹ́ dúkìá ọba yóò tún yé sẹ́wọ̀n pé tọ́ba ti kó yé ní ìsìn àbálá máa kó àwọn bàbá wa nítọ̀ yìí gbọ́n wọn ti lọ ó ti lé lógún ọdún sí pípẹ́. wọ́n á rántí nígbà tá a tẹ̀ sí mọ̀ọ́n tí jákèjá àwọn ohun sọ pẹ̀lú wọn gbà ní wọ́n á ní àwọn ńlá àfáà kan fáà lọ́rin ó láṣìírí kan lọ́wọ́ ẹ̀wọ̀n pàṣírí làwọn máa ń gbé àṣírí wà nínú ẹ̀sìn ṣùgbọ́n oògùn bíi irú eléyìí ní ọ̀tọ̀ náà. wọn á ní léèyàn bá fẹ́ ṣe òde tó bá bá yẹn ṣe àṣírí ni yọ á ní kéèyàn lọ pín ẹrin wọn ọba lódò ẹrin láti fi ṣòde èèyàn wá da ní àrò ṣùgbọ́n wọn gbọ́dọ̀ kógi kó lábẹ́ àrò yẹn tí lè fi sùn wọn kàn máa lọ bu ẹrin bẹ́ẹ̀ aláàfáà lọrin kan ni tó àwọn bàbá wa ti lọ tá a bá sọ fún wọn sùn bá ń wí igbe òpèdè aláàfáà lọrin ni. tó ní ẹ bá wà láyé tó bá sì ti lọ yóò di ẹ ti lọ. ìdán àwọn sọsẹlá nìkan lónìí àfẹyí tọ́lọ̀ ń bá fẹ́ kọ́ wá jẹ́ kàrámọ̀ lójijì èèyàn dẹ̀ sì ní retí ẹ̀ nígbà ẹlẹ́yà kílẹ̀ wí la ẹni ọ̀sọ́ bẹ̀ mọ́ fi fáhẹ̀ lónìí ẹ sá lọ dé ọba tó wákàtí kan ọba ṣe jẹ́ ẹjẹ́ ń gbọ́ ìyẹn dolóògùn. ṣùgbọ́n tọ́lọ́mù bá bẹ́ẹ̀ mu wá ní kàrọ́ ọ̀mọ̀ èèyàn ní retí ẹ̀. lórí tó ń ṣẹlẹ̀ sí Maryam alayha salam ẹ̀wọ̀n pé Zakari ìyá pẹ̀lú mímájé tán máa jẹ́ ń jọ yẹn òun lọ́ padà lẹ́tọ̀ọ́ sí kó tọ́jú Maryam ẹ̀wọ̀n pọ́nmọ́ lè mọ́mù ní Maryam àmọ́ ìmáàmù المسجد masjid يا aqsa ìyá Imran kálukú wa ń sọ pé mi ní tọmọ àfa ìwọ lọ tọmọ àfa kíní ìwà fẹ́ di àyàríyànjiyàn ọyá bò láti di wọn bá lọ mú kọlám wọn kọ kọ láàánàm kálukú kọ tiẹ̀ bàbá yẹn wọn á lọ jù sí Jordan àfẹnú àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ṣáàmù òun ni Urdun wà Urdun Oman àwọn ìlú tí ń bẹ lábẹ́ Ṣáàmù àtijọ́ nìyẹn Oman alẹ́ Iraq àti Palestine sẹ́wọ̀n pé pípọ̀ náà àwọn ànábì ọlọ́run ilẹ̀ Ṣáàmù lọ́lọ́run ti gbé wọn dìde pípọ̀ náà àwọn ànábì ọmọ Israel ilẹ̀ Ṣáàmù lọ́lọ́run ti gbé wọn dìde àfànàgbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn nìkan lọ́wọ́ anigẹrẹ ní jazira ìpínlẹ̀ ẹdẹ náà bẹnẹ dẹrẹ lọnàbí la Ismail alayhi salatu salam nílẹ iraq láti iraq tọ wọn wá bẹ̀rẹ̀ sí ju pàpá yẹn sínú ẹ títẹ ní títẹ wá jáde kó máa tọ òun ní kíni ọ̀nàbí la Zakariya alayhi salatu salam wa ala nabiyina òun ní pàpá rẹ jáde òun lọ́wọ́ à ń tọ́ mọ́ríàmù lọ. ọlọ́wọ́ ni kullama dakhala ẹ́ alayha zakariya ní mihrab gbogbo gba yóò ti anabi zakariya alayhi salam tọ́ba ti wọlé tọ́ mariam níbi tí ó ti ń ṣèjọ́sìn ní mihrab yẹn wajada indaha rizqa tí bá ń bèrè pé bó lélẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló pèsè rẹ̀ fún un tọ́lọ́lọ́run ọba ń kọ́ yẹ́ zùkú mẹ́yẹ ṣá ìyọ̀ èrè fisab ó lè pèsè arísìkì fún yẹn tí ọ̀dẹ̀ ní nìṣirò ìyẹn di kàrọ́mọ̀ nìyẹn ẹnì yẹn náà lè kẹ́ máa mú mi kan ní ní mojú kínkín báyìí lọ sí ìtàn lóhùn gbé ọlọ́run lè fi ṣe kàrámọ̀ tí ẹ lè má pọ̀ sí tí ọ̀dẹ̀ níyọ̀ ṣùgbọ́n ọlọ́run pé kọ́ máa pọ̀ sí odò pìdán nígbà ẹ̀yìn àfa wa wọ́n ní ohun tí àgbà fi ń jẹ kínní tí fi ń jẹ fún abéwé lọ́wọ́ ẹ̀sìn àwa náà wọ́n dáhùn ọmọ mi lọ́ máa lọ ọkọ lé kéwù nìyẹn oògùn yìí rẹ̀ sá oògùn ọjà tó bòjì gbogbo bí gbogbo ń gúnrégé fún yín wa ní ọmọ wọ́n sì lè já sí gbogbo ìnáyà àfa ẹ̀rí rọrùn fún jíjẹ ọlọ́run kí yìí tọ́wọ́ ti ṣẹlẹ̀ rí ebi ń pa àwọn sàhábà jíjẹ́ ọlọ́dẹ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́n jẹ́ kó oúnjẹ kọ́ oúnjẹ dẹ́kọ̀ oúnjẹ tí ò téèyàn mẹ́wàá téèyàn eighty ọdún sẹ́kù. ẹ̀rí ìgbà wọn nídìí omi náà wọn kàn mú gba omi díẹ̀ wá ń bẹ̀ omi sì padà pọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn tó gbọ́n wọ́n fẹ́ẹ́ sí ń bẹ̀ mọ́tálà wọn ò ní béèrè pé tó zámzámù tẹ̀bí wọn ní amúrin sáré fi sàlù àlá alẹ́ fi sàlù àlá inú kẹta àwọn afáàfin ń sọ̀rọ̀ nìyẹn eré sáré fi sàlù àlá wọn nítorí zámzámù yẹn tó bá lọ́lá yóò ni omi tó jáde níbi ọmọ ní kàtúntò sálámì ẹ̀ máa lọ́lá. omi yẹn dẹ̀ ní nígbà táwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in nígbà tí wọ́n mú mi yẹn dán báyìí wọ́n sàlù àlá ń bẹ̀ ẹni tó fẹ́ wẹ̀wẹ̀ ń bẹ̀ ajágbé zamzam torí bí àwọn bangali àwọn bangladeshi tí wọ́n ń tún aramuse tí wọ́n bá ń kọ ibùdó ladin sí ẹ̀yìn aṣọ wọn tọba wa ń bẹ báyìí ọba sọ pé mọmnú mọmnú ah, mọmnú bò mọmnú mi náà sọ fún mi bò ẹrọ azagẹrù mọmnú ẹ mọ ní wí mọmnú sí ìwọ òpó nílé dìde bọ́ta torí kó tó rìn débi tó ti lọ́sàn láyé ọ̀pẹ àwọn asáyé ríbi tó sáré dọ́gbọ́n rẹ̀ láàrin mọ́sídùú mẹ́rin náà tó sàlù aláwọ̀ sọ pé mọ́mùnù mọ́mùnù bò èèyàn sọ fún pípé ṣe mọ́mùnù táwọn àbá sọ pé tómi yẹn bá lọ́lá omi tó wá jáde lọ́wọ́ àti sọ̀tọ́lá ń lọ́lá o sẹ́fánà sọ̀tọ́lá gbọ́wọ́ sí báyìí wọ́n mi dẹ̀ ń dàbí kọ́bí afámi máa sùn wọ́n mú bẹ́ẹ̀ ó tó wọn wọ́n sàlù àlá ń bẹ̀ wọ́n wẹ̀ ń bẹ̀ kíláàdé tàbí nílé lọ sámúsàmù náà bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ wọ́n níbẹ̀ náà nígbà táwọn sọ̀hábà ní ìdí omi ala Allah ta'ala ansa salam béèrè omi lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ sójú ọ̀ka ṣe ọ ọ̀ṣẹ́ rìbú wọ́n mú wọ́n sàkólé ebélà wọ́n fà wọn rà fún mímu wọ́n mọ́là owó wá sí kìyàtà tún rí báyìí wọ́n wá rí i pé òjò tó ọ̀kọjá abáràkì táwọn wà ní àwọn gbogbo òjíṣẹ́ ọlọ́run sálọ́lá wọn wà lọ́sọ̀ sálá lé sí léèsì mọ́ wọn ò béèrè torí wọ́n ní sùúrù pọ̀ wọ́n ní sùúrù pọ̀ wọ́n ní eléyìí ọjọ́ nǹkan tó pé lára àwọn kíni òfin pé tí ń bẹ lára àwọn ẹni tí ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọlọ́run wa tó fẹ́ sọ fún wa nípa ilé kókó àwọn bani israel ẹ̀ka lè kà sí tó lórí pé afáyé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run wa ní wàyí tí kò ń nẹ́lẹ̀ kó ló há sí ìhìn kọ̀rí yàtà fọ̀kù lómi ní ayé tó ṣe tó ń wọ́ gọ́dá wọ́n dé kó ló lè bá bàṣọ jáde ọ̀kúlù xitọ́tù nàfún làkùn kàtọ́yàkùn mọ́sánẹ́sì dólmọ́sínì. ọ̀kúlù kò ń nẹ́lẹ̀ kó ló há sí ìhìn kọ̀rí yàtà. وكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. ọlọ́run tún fẹ́ fún wa nírò nípa ilé gbogbo àwọn yẹ̀wúdí báadà lè fásitì lẹ́yìn ìgbà tí. wọ́n ti dé ilẹ̀ ìlérí tí wọ́n láwọn lọ. wọ́n tún lè koko bádálá mi ń láì tààlà ọ̀yẹ̀ kọ́ dúpẹ́ fọlọ́run. padà sí kodos aríbẹ̀ padà sí ọ̀yẹ̀ kọ́ dúpẹ́ fọlọ́run. dípò kí wọ́n wá dúpẹ́ wọ́n tún lè kankan ni ọlọ́run wá múrò wá lẹ́ni tí ń bú wọn aláàánú him títakú wọn ánìlì jihadi yìí pa wọn ò ní jagun àti bí wọn ṣe wọ ilẹ̀ mímọ́ wọn ní lámọ́ kọ́dìmú mi bìláàdì mísù nígbà tí wọ́n dé tí wọ́n kò nílẹ̀ mọ́sárì. tí wọ́n kò ní ilẹ̀ mọ́sárì lẹ́nu tó bá nẹ́bì Musa tí wọ́n wá pẹ̀lú ànẹ́bì Musa alayhi salatu wassalam wọ́n ní kí wọ́n wọ ilẹ̀ mímọ́ tí wọ́n bá ti wá wọ ìlú yẹn kí wọ́n bá àwọn tó bá wà ń bẹ̀jà mínàlẹ̀ àmọ́lẹ́kì àlìkàfàràtì nínú àwọn mìíràn àwọn mìíràn tí wọ́n jẹ́ aláìní gbàgbọ́ fanakalu ankitalihim wọ́n bá kọ̀ fáwọn òní bá wọn jà wọ́n dánwò fún wọn kọ́lẹ̀ wọ́n sá sàrú wọ́n kó rẹ̀wẹ̀sì. fọ́rọ̀ mọ́ ọ̀hún lọ́hùn fi tí hì àti ohun tó tún fàyẹn nìyẹn bí ọ dị ń ọbịa omi ọ̀kan wọ́n omi àwọn òmìnira ń wọn ò ní jẹ́ a wọn jà wọn jọ. kó fún ọ ní jìyà ni kídà yín ìyẹn náà tún fún ọ bá wọn ti wọ́n ní wọlé hàdà káàdì asọ́fìlì kọ̀wọ́lẹ́yìn wọ́n lè tó lálàáfíà jù nọ̀rọ̀ ni pé ìlú yìí Baitul Maqdis ìlú tọ́lọ́run wí nù áyà yìí gẹ́gẹ́ bí sudai ti sọ àti rọ̀bí ibn Anas àti Qatada àti Abu Muslim al-Sahani àtẹni tí èsè kan náà àwọn àfa wa wọ́n lọ́wọ́ ọba àlekẹ́ láti mú ìkáyà wa nípa nẹ́bí Musa alayhi salatu wa salam ẹ wọ ilẹ̀ mímọ́ alẹ́tí kataba Allahu lakum èyí tọ́lọ́hún ti ká dàrá gbẹ́ wọ̀ ọ̀la tẹ̀síjú ẹ má bójú ẹ̀yìn o wọ́n láwọn míì sọ wípé àríhá ọ̀hún láàyè yẹn wọ́n ní wọ́n sọ àwọn ìkáyọ̀ alátọ̀dá fún Abdullahi bin Abbas àti Abdulrahman bin Zayd wọ́n ní hàdà ọ̀rọ̀ tá à ń sọ yìí kana lamma kharaju min at-tii. wọ́n ní nígbà tí wọ́n jáde níbi ìdá ìkó bàdà arba'in sánẹ̀ ẹ máa kó ogójì ọdún òun ní ìdá ìkó yẹn fi mú ọ ẹ kójú kan náà ni wọn máa kórè pẹ̀lú yóò ṣá fúnnu nùn ọmọ kí wà nẹ́bí musa aleyhi salatu wa salam wọ́n fata aláhu aleyhim ọlọ́run wá padà gba ilẹ̀ kúdùsù fún ọ ní kíni ọ àṣìyàtẹ̀ jùmọ̀ ọkọdé ọbẹ sátìlá mọmọ sàm yàwó má èdè nkọlé ìlà kọdọ Ọlọ́run ti dóorùn dúró fún wọn níjọ́ yẹn ọyẹ kóorùn kóorùn ṣe kí ni kóorùn wọ Ọlọ́run wa ni kóorùn wà kọ máa wọ hàtà amkanel fàṣ tí wọn fi rí lẹ́yìn tí wọn fi rí wọ ìgbà tí wọn wá wọ tí wọn wọ ìlú yìí omi rú ayédèkò lórí báábà báábà lè báládì ọlọ́run sọ fún ọ yìí pé kí wọ́n wọ ìlú yẹn lẹ́ni tí ó forí balẹ̀ ọlọ́run wà ìdìbò nẹ́ẹ̀dì kọló wà ní ìkọ̀ríyàtà nígbà tí a sọ pé ẹ wọnú ìlú yìí yẹn àlẹ́ áńtọ̀lì mọ̀kọ́dà sátà ẹ wọnú ẹ̀. ọ̀yà. wà ìdí kọló ní kọló wà ní ìkọ̀ríyàtà fàkùlù ńlá fàkùlù ńlá rọmọdán ṣẹ́yìn tó ṣe ìtumá wọ́n ibi kó nẹ́ẹ̀dì kó ló áàdì kọ́ọ̀dì yàtọ̀ fún kó ló mí ní ààyè tó ṣe tó rọ̀gọ́dá nígbà tá a sọ pé ẹ wọ ìlú yìí ẹ wá jẹ níbẹ̀ ààyè tó ṣe tó rọ̀gàdá àwọn oúnjẹ tó yẹn ni pé oúnjẹ tó tẹ́gbẹ̀ẹ́gbẹ̀ tó gbá ààyè tó tó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ́n adé kò ló bàbà tó jàdá kẹ́ wá wọ ẹnu ọ̀nà yẹn lẹ́ni tó máa tẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n ní tìmọ̀ وقولوا حفظة نغفر لكم خطاياكم lẹ́ni tó máa dúpẹ́ fọlọ́hún àlámọ́ àlẹ́hámọ̀ bíi àléhìn mínà lè fásihì wọ̀ nẹ́sírì lórí ìdẹ̀ra tọ́lọ́hún ọba tó ṣe fún yín nínú àtìlẹ́yìn àti bẹ̀rẹ̀ rí lùgbà àti bó ṣe dá yín padà sílùú yín tẹ́ pé pìlẹ̀ wọn tẹ́lẹ̀ kó tó sùn náà ọlọ́run á dá wọn padà sílẹ̀. ọlọ́wọ́ á lè ní wọ́n dúpẹ́ fóun lórí ẹ̀ àti bọ́lọ́hùn ṣe tún yọ nù sí àti ìsìn rẹ̀ afáwàlẹ̀ àwòfínù tẹ̀síìrì tọ́wọ́ látọ̀dà sílẹ̀ fún abáàsì wọ́n nínú ọ̀rọ̀ lọ́hùn pé wàdí olórí bàbá tó jáde um, ìtumọ̀ rẹ̀ ní ó kà á ń ẹsẹ̀ tó ń bá lọ́lọ́run fi ní kí wọ́n wọ ẹnu ọ̀nà yẹn rúkà á lẹ́nu bí ọ̀sẹ̀ kọ̀kọ̀rọ̀ wọ́n má borí gbá wọ́n má borí gbá ilẹ̀kùn. alihajim tún fẹ́ gbà wá rẹ wọ́n ní fún àbí hajim òun náà tó fi lé sí ọ̀dà kàlú mímpímálì àtìdá èyím wọ́n ní wọ́n á lọ sọ bẹ̀ níbi tí kí ẹ pẹ́jẹ ẹgbẹ́ ni wọ́n padà fi iwájú wọn iwájú ni wọ́n yẹ kí wọ́n tẹ̀ báyìí wọ́n fẹ́ yí ọ̀rọ̀ tọ́lọ́ wọ́n na iwájú wọ́n fi wọ́n bẹ̀ wọ́n fẹ́ tẹ̀ títí tẹ̀ wò àwọn ó yà àdójúbo lẹ̀ làwọn fi kọjá rẹ̀. àbá alhassan babi wọ́n ní wọ́n ní wọ́n forí kalẹ̀ ní o aláwùjọ yìí aládùúgbò nìyí nígbà tí wọ́n forí kalẹ̀ dára báyìí tí wọ́n fi wájú kalẹ̀ wọ́n á ní yọ àwọn òdìdí bẹ́ẹ̀ àwọn máa yí kó ẹ̀rí wọ́n ní wàlùtẹ̀bà àjàkú rọ́ọ̀bì wọ́n ní wọ́n mú ìkáyà alátọ̀dọ̀ apáta pé ìmúdá gbàlẹ́wò ní tùjú òde kọ́rọ̀ wọ́n tẹ̀ kọ̀kọ̀rọ̀ wọ́n ní khafif wọ́n ní ẹ́kírímọ̀ ní abdullahi bin abdullahi pé ẹnu ọ̀nà yẹn kíbálà lè kíbla àdójúkọ òdójúkọ ni abdullahi bin abdullahi àti mujahid àti abdullahi àti kọ́tàdà àti nọ̀hán wọ́n ní nígbà lè lẹ́tọ́ nígbà lè ìlẹ̀yà wọ́n lẹ́nu ọ̀nà yẹn ní kúdù afáwọn aráàlú ládọ́dọ̀ afáwọn ní anáhó ọ̀nìyàn bíi bá jihad àbí jihad kíbla àdójúkọ ni ẹ̀rí kàfíìfù àti kírímà wọn láti lẹ́nu ọdún kọ̀dákàlú aláṣíkì wọn bá lẹ́gbẹ̀ẹ́ làwọn fi lélẹ̀ kásẹ̀ bò òtún lọ́jọ́ àwọn fẹ̀gbẹ́ lélẹ̀ àtúndáyì látọ̀dọ̀ àbí sàyídì alásìdì látọ̀dọ̀ àbí alkonot látọ̀dọ̀ abdullahi ibn mas'ud wọn ni wọn ti kọlọ́lù bàbá sùjádà wọn ni wọn wá wọ bẹ mọ́kìnrin ẹ̀yìn láti tó sọrí nù pé àní borí kalẹ̀ á ọlọ́wà ni ọ̀kọ́ ló hítọ̀ tún ẹ sọ pé hítọ̀ tún ìtumọ̀ rẹ̀ ni pé àforíjì là ń fẹ́ o tẹ́ bá ti rí bẹ́ẹ̀ nẹ́gbẹ́l làkùn àforíjì yìí nípa àṣìṣe yìí mọ̀tánẹ́sì dolimọ̀ sí ni a tún máa tẹ̀síwájú níbẹ̀ nígbà tó bá tún ti ní ìparí oṣù tí ń bọ̀ tó lójú oṣù tí ń bọ̀ tí a bá ní ìbéèrè kan sí méjì láti oṣù a tún kọ̀ǹtínú lórí ọ̀rọ̀ nàìjíríà bá béèrè béèrè ni àbá ta fojú ẹ̀dọ́ bá fẹ́ béèrè béèrè. ìyá ajá ti sọ lọ́wọ́ àti sábójú. lọ́wọ́ ní ẹ̀dá sọ lọ́wọ́ kẹ́ẹ́ tó sábójú lọ́wọ́ ajójó náà lẹ́sàn